وخير الأدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفيقفهم وبعدد الله سبحانه وتعالى tuntun kọ ìjókòó wa ní ojúmọ́ ìní Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tù wá ká wọ́n ní kí asúnmọ́wájú sí dáadáa torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ pé máàlì arákùn israel kí ló dé tí mo rí tẹ́ ṣe kétékété káàkiri èyí náà wọ́n fẹ́ kí a káṣùrù jọ máa ra wa níbi tí a bá sọ̀rọ̀ bá dẹ́dà Allah subhanahu wa ta'ala kí ọba dẹ́dà mọ́sá àgbálẹ́sìn lọ́wọ́ wa bàbá wa faridatu sheikh Nejumuddin Binuyo wọ́n sin ọmọ wọn lọ sílé ọkọ ní èní wọ́n fẹ́ ká bá ká fi yé àwọn sí aago mẹ́wàá ni wọ́n sọ tẹ́lẹ̀ bọ̀tọ́rí àwọn arúgbókò báyìí wọ́n ti sùn di bíi aago méjìlá àlùbáríkà tó pọ̀ kọ́láwọn bá a kọ́mọ́sà bá fi sígbéyàwó náà ìta ti ṣe ìta ṣe lónìí ìta tún wá ṣe níwájú kí ọba dẹ́dà fi àlùbáríkà tó pọ̀ sí eh, kó jẹ́ ká rí adùn bẹ́ẹ̀ kó jẹ́ ká kábàámọ̀ dáadáa ń bẹ̀ pé àbá ah, ti mọ̀ ní àbá ti ṣerú nǹkan báyìí eh, ntí èèyàn máa ń páyà lẹ́yìn ìgbà tí èèyàn bá fọmọ fọ́kọ tán tàbí èèyàn fẹ́yàwó tán tàbí èèyàn lọ́kọ tán eh, kọ́lọ́n ọba kọ́yà kó bọ́ aláṣírí ju bá ṣe lérò lọ gbogbo ń tí a jẹran rẹ̀ látara bẹ́ẹ̀ kí ọba adẹ́dà kọ́mọ́ṣà kó jẹ́ ká ju bá ṣe lérò lọ gẹ́gẹ́ bí ṣe sí wa ahad tó bá gbẹ̀yìn oṣù miladi ẹ̀yìn lẹ́yìn environmental a máa ń dáhùn àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ti sọ tàbí tí à ń kojú rẹ̀ láti tan ìmọ́lẹ̀ ṣẹ̀rá ẹ̀sìn sí kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó tó fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ojú ọ̀nà rẹ̀ kó wá jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú aláyà ní gbangba ọjọ́ so àwọn tani bèrè so one two three, four. Okay, five, six, seven, eight, nine, ten. Now, ìbéèrè kan síwájú sá. <laughs> Assalamu alaikum. Wa alaikum. Kọ́lọ̀ wọn jẹ́ àárín pẹ́sà. Àmì lórí dáadáa tẹ̀yìn náà. Now, hadith kan ní Aka. So, tí wọ́n ló wà nù Bukhari àti Muslim. No. So, tó ṣe wípé àlàyé ẹ̀ bóyá kò fẹ́ yé wa tó so wọ́n ní anabi sallallahu alaihi wasallam ń sọ fún àwọn sahaba ní ọjọ́ kan wípé tó bá di ọjọ́ ìdájọ́ ọlọ́wọ́n bọ́ wá pé baba wa adam so yóò wá dáhùn wípé labbaik wa sa'adaik so wọ́n ní ohun kan wà á sọ wípé ọlọ́wọ́n bá rẹ̀ pa ẹ́ láṣẹ pé kó yọ àwọn ọmọ náà nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀. ìpín tiná nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀. now so wọ́n ní yóò wá béèrè pé ìpín wo wá ní ìpín iná so wọ́n ní wọ́n wà dá lóhùn wípé kó yọ nine hundred and ninety nine nínú mọ́kàndínlẹ́gbẹ̀rún nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láyìn ó pọ̀ rẹpẹtẹ but láyìn kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn ni ó wà ń bẹ̀. nínú ẹgbẹ̀rún yìí mọ́kàndínní ẹgbẹ̀rún that is nine hundred and ninety-nine ó ní ó jẹ́ ìpín tìǹà ọ̀kan ṣoṣo ní ó jẹ́ ìpín tàlìjánà náà. so wọ́n nígbà tí wọ́n bá sọ báyìí wọ́n ní aboyún máa oyún tó wà nù rẹ̀ á sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò mú yóò ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé ẹni tí ó ní oyún nú bí kọ́ndíṣàn ẹjọ́ náà bí ó ṣe gbóná tó aboyún tó lóyún ìbẹ̀rùbojo àti páyà oyún yẹn ọjà bọ́ yóò bí kò dẹ̀ nímọ̀ pé òun ti bímọ. tọ́ wọ́n wá sọ pé wọ́tárọ̀ náà sọ yóò da ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí rú bí ìgbà tó mu ọtí ni kò ní mọ tí ń ṣe mọ́ torí kìí ṣe àròsọ mọ́ ojúkorojú lélẹ́yìí na so wípé ọmọdé gan pàápàá yóò wu ewu lójijì so ibi tí ọ̀rọ̀ yẹn ti wá síbẹ̀ ní tí ò yéèyàn dáadáa ni wípé àwọn sàbẹ̀ wá dààmú kíní ẹ wá lé lára wọn gan òjíṣẹ́ lázàrà sọ́nà wá fi wọn lọ́kàn balẹ̀ tọ̀ pé tí ó pọ̀ nínú mọ́kàndínlẹ́gbẹ̀rún yìí àwọn àrán yájújú àti májújú ni. Nah wọ́n ní wà minkum wahid. naam ibi tí. nínú yín o ọ̀kan nínú yín ẹ̀yin ọmọ lẹ́yìn òjíṣẹ́ lásìlá àṣìlá ni ó jẹ́ pin tiná nine hundred and ninety eight yòókù yóò jẹ́ nínú ọ̀ràn yájújù àti májújù láti mú wọn torí wọ́n pọ̀ ju ẹ̀dá lọ wọ́n pọ̀ dọ̀ àwọn ọmọ ẹ̀dá ọmọ ànẹ́bí àwọn ọmọ ànẹ́bí Ádámọ̀ yòókù lọ now so mo fẹ́ ká kí n gbọ́ àárín ẹ̀yẹ ṣé in tí àpọ̀yé náà hadith yẹn ni wípé àwa tí ọlọ́run ní ká tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pé èèyàn kan ṣo náà ni nínú nínú àlùmọ́ rẹ̀ out of every one thousand ni ó wọ iná yẹn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n náà pé sáfù yẹn pọ̀. sáfù yẹn ò ló ń kà but sáfù kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn náà wà ń bẹ̀. ok jazakumullahu khaira so in tó tún wá rọ̀ mọ́ o ní pé àwọn wo ni àti Májújù eh, náà eh. ọmọ èdè ènìyàn ni làṣẹ pẹ̀lú nọ́ọ̀sù yìí pẹ̀lú nọ́ọ̀sù yìí ọmọ èdè ènìyàn ni wá Ibn Kathir rahimahullah rahmatan wasi'a bó ṣe mú wá nínú tafsiru rẹ̀ ó ní wípé ní àtàrà àrán tó ṣẹ́kù nínú ọmọlẹ́yìn ànábì nóòhù ni wọ́n ti jáde àwọn àrán kan ni wọ́n pọ̀ ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ọba ńlá kan ó ó ti máa gbà tó èsè e wọn mọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam nínú bukhari àti muslim náà ó ní wọ́n ń ṣiṣẹ́ ní jojúmọ́ láti wo ọgbà yìí kí wọ́n lè bá a dà sáyé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ pé ṣùgbọ́n nínú kí ọba adẹ́dà nígbà tó jẹ́ pé àsìkò tí ọba allah subhanahu wa ta'ala tó fẹ́ kí wọ́n jáde kò tí tó tọ́ba kú dẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ dé ibi tí wọ́n bá dé tí ọgbà tí wọ́n fi sé wọn mọ́ ẹ̀ tí wọ́n ó ṣe tán tí wọ́n ó fi ráàyè jáde yọ̀wọ̀ ara ẹ̀ wọ́n wọ́n sọ pé ẹ̀jẹ̀ á sinmi díẹ̀ ìsinmi tí wọ́n sinmi ń gbà wọ́n bá ìtún tají padà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nípìlẹ̀ ni wọ́n tún ti lè bára wọn bí wọ́n ó ṣe máa ṣe nu títí títí tásìkò yẹn ò fi tó nígbà tásìkò yẹn bá tó tí wọ́n bá dà sáyé àwọn tí ìgbàgbọ́ bá wà nínú ọkàn wọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọbọ̀ kó wọn tì síbì kan wọn ò ní ráàyè lè débẹ̀ ṣùgbọ́n fìtíyẹ̀ ó gborí débi pé kò sí odò tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ amúgbẹ́ni pé wọ́n dẹ̀ pọ̀ gan kódà ń gbà wọ́n bá borí lórílẹ̀ tán omi inú wọn tó ṣe tàgá ọmọ wípé a ti borí àwọn ẹ̀dá orílẹ̀ kí ló kùn sánmọ̀nà tó bá tafà sókè tó bá rẹ́jẹ̀ yóò máa wípé kò sí tó kù lókè náà títí títí tó ju àwọn náà ló fi pàdé wọn tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ tí ó mú àwọn náà tí ó mú ọkú lórílẹ̀ na inshallah al-karim a ṣe àwọn àlàyé tó pọ̀ lórí torí ìtẹ́ Yajuj wa Majuj kò ní tí pé tá a bá sọ̀rọ̀ nípa Dhul-Qarnayn tó mú ọgbà yẹn gan tọ́lọ̀ Allah subhanahu but ashahid òní wípé ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà látara ọmọ ànábì ádámà náà ni wọ́n sallallahu ala nabiyina wa alayhi náà wọ́n ti fi jazakumullahu khair nǹkan jù nǹkan lọ Allah subhanahu wa ta'ala ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'aikum bí ẹ bá sẹ́sìn ọmọ ẹ̀dẹ́ ni ò ní àpọ́nlé kankan ẹ̀sìn wípé à ń tẹ́ ń sá fún tí ò fẹ́ téèyàn fi ní àpọ́nlé níwájú ọba adẹ́dànù àwọn ẹ̀dá pọ̀ tí wọ́n ju ọmọ ẹ̀dá ènìyàn lọ ní gbogbo nǹkan bá a bá tiẹ̀ tí ì rí tiwọn yẹn erin ńkọ́ Allah subhanahu wa ta'ala ó rọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ láwọn nǹkan míì mèremère bẹ́ẹ̀ náà ntí ó lè mú ọmọ ẹ̀dá ènìyàn lápọ́nlé níwájú ọba adẹ́dànù Allah subhanahu wa ta'ala kò ju pípa òfin rẹ̀ mọ́ lọ gẹ́gẹ́ bí ó ṣe fi rán ńlá Muhammad sallallahu alaihi wasallam. sallam lẹ́yìn eléyìí ẹ̀dọ́ ò ní àpálẹ̀ kankan ló fi jẹ́ pé tí gbogbo nǹkan bá dàrú téèyàn bá fẹ́ kí tòun ó dàrú ń bẹ̀ òun ni kọ́ jẹ́ pé ìpín tiẹ̀ nínú rẹ̀ kó mu lò kó ṣe é bọ́ba adẹ́dà ṣe fẹ́ a máa mú ọ̀rọ̀ kan wá lórí eléyìí ní gbogbo ìgbà látara pé kí ni ẹrú ọba adẹ́dà kan ó ń rí òjò tó ró ṣú ó wá gbọ́ ohùn látàbẹ́ ìṣújò yẹn tó ń sọ pé má sọ omi inú ìṣújò ìkalẹ̀ síbẹ̀ yẹn o ló sọ kalẹ̀ nínú oko lágbájá atẹ́gùn ó dẹ̀ ń mú ìṣújò ó dẹ̀ ń tì í kúrò níbi tó ti sùn ó ń tì lọ ó ń tì lọ tó e dé ibi òkè kan ó rọ̀ ọbẹ̀ jẹun pé n ta rọ̀ sórí òkè yọ sàn wálẹ̀ ni tó fi sàn wá sínú canal tó fi di wípé ó kó ẹnìkan tí ò tiẹ̀ mọ ibi ti sú dépò pé yọmọ bọ́rọ̀ òjò ṣe jẹ́ ní òjò yìí wá wọ́ lọ òun kàn ń fi nǹkan tó fi ń gba omi sóko ọkàn fi ń gbá tiẹ̀ ni ẹni tó ń tẹ̀lé ìsújó bọ̀ yìí ìgbà tó wá rí eléyìí ó wá ní ìyá Abdullah ìwọ́rọ̀ ẹ lọ́hùn kí lorúkọ ẹ náà ó ní lágbájá lorúkọ òun ó ṣe déédéé ó kọ tí ẹni ìgbọ́ládé ìsújó níbi tí òjò yìí ti sú tó fi ń tì bọ̀ wọ́n á béèrè pé kí ló dé tó fi béèrè lọ́wọ́ òun ó ní ah òjò yìí kìí ṣe ibi tó ti súnì but òun gbọ́ ohùn báyìí títí títí èṣújò fi wá wá sórí àpáta ó fi rọ̀jò yìí òjò fi wá sàn wálẹ̀ tó fi di tinú oko rẹ̀ kí ló máa ń ṣe ná ó ní tóun máa ń ṣe ni wípé tóun bá ti ká èrè oko òun pín ètò òun ó tún gbìn padà ètò òun ó jẹ èyí tóun ó fún àwọn aláìní ẹbí àtàrà ní gbogbo ìgbà téèyàn bá ń ti ń fún ẹ̀tọ́ ọba adẹ́dàá ní tiẹ̀ nínú gbogbo ohun tó ṣe fún yàn tiẹ̀ ò ní bàjẹ́ ń bẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ìgbà makhraj makhraj àkóyọ kúrò nínú gbogbo òkè ìṣòro òní pé tó o ti bára rẹ nípò kan kí ni ọba adẹ́dà kí ló ní kó o ṣe tí kò ṣe nù ọjẹ́ bàbá ọjẹ́ ìyá ọjẹ́ ìyàwó ọjọ́ ọkọ ọjọ́ ọmọ gbogbo ń tó bá kojú rẹ ntí kọ́ kọ́kọ́ kí ni òfin tó dè mí nínú condition tí mo wà yìí tó ń bá ti ń ṣọ́ eléyìí bí gbogbo ayé bá dojúrú tẹ̀ ò ní dojúrú ń bẹ̀. zakati yíyọ kìí mú kí ọrọ̀ òdínkù yìí máa lé sí ìpáyà ọlọ́run ọba lórí gbogbo kọ̀ǹdíṣàn tí èèyàn bá bára rẹ̀ kìí ba ayé èèyàn jẹ́ ìtú ọmọ tún ayé èèyàn ṣe nínú pòlì díkẹ́yàn ṣọ́ ni tó fi jẹ́ pé mùsùlùmí ò ní sọ pé torí pé báwọn ń ṣe ń ṣe nù ẹja wà náà báwọn ṣe bẹ́ẹ̀ abẹ̀dẹ̀ mùsùlùmí ò ní ṣe báwọn mùsùlùmí kí ni Allah subhanahu wa ta'ala kí ló fi rẹ̀ lórí condition ta bá bára wa ni bóòlù jíṣẹ́ náà sàásálàm sí sàlàyé rẹ̀ eléyìí láàmà múlò ní gbogbo ìgbà ni ọba alẹ́dà fi sọ pé wa man yattaqillah yaj'al lahu makhraja ẹni tó bá pa òfin òun mọ́ nínú gbogbo condition tó bá bára rẹ̀ òun ó fún ní àkóyọ kò nínú ìtìpáyà wọ̀yẹ̀rùsùkùhù mi ní haithula yahtasib ọlọ́run ó kẹ́ yóò pèsè fún ní ọ̀nà tó ń gan ọ̀mà sẹ́ni ẹrú ọlọ́run ṣọ́mọ ibi tójú ti rọ̀ òjò kàrọ̀ ní ilé ń gbà lọ. wọ́n mọ̀ yẹn tawakkal ala ẹni tó bá ti gbára lé ọba adẹ́dá nìkan látara yìí kò sá sókè kò sá sódò tọba adẹ́dá nìkan okùn rẹ̀ ló dìmú fahuwa hasbuh ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala yóò tó fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam agbára wo ni ó ní tá a bá ní ká kọ̀m̀píà rẹ̀ pẹ̀lú agbára àwọn kèfèrí níjọ́ náà lọ́hùn gbọ́ngbà àwọn dógún Badr torí wípé pátì méjì ni pátì ìtọ̀ba adẹ́dà tí wọ́n tò sẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti pátì ti ṣetán àwọn tí wọ́n ń jà pẹ̀lú àsíá kúfùrù báwọn mùsùlùmí ò ṣe pọ̀ tó ń jọ́nà gbogbo wọn ju bí ọgọ́rùn-ún mẹ́ta lọ àwọn kèfèrí ẹgbẹẹgbẹ̀rún pẹ̀lú oríṣiríṣi tí wọ́n mú wá ka alam yognu bil bí ìgbà tí wọn ò sí Allah subhanahu wa ta'ala owó wọn mọ́lẹ̀ nígbà táwọn mùsùlùmí wá wípé bọ́yá yes àwọn pọ̀ fa un kasratuhum pípọ̀ wọn wá jọ wọn lójú ọlọ́wọ́n bá fi mú wọn gbolẹ̀ gbogbo ògbà tí ọba adẹ́dá èlèyàn ọmọ cherish gbogbo ògbà tí ó pàtàkì fún mùsùlùmí nù gbogbo condition tá a bá bára wa tí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ kò lè di ẹ̀tọ́ fẹ́ni kankan èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ ilé yìí ní gbogbo wa ṣìnà ò lè jẹ́ halal abadan ọtí mímu ìjẹkújẹ gbogbo eléyìí aṣọ ló fi jẹ́ wípé àwọn ọ̀tá mùsùlùmí wọ́n mọ̀ nípa ìsìláàmù gan ju ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ ó wà nínú ìtàn àfáà mùsùlùmí ó mú ọmọ rẹ̀ lẹ́yìn ọmọ rẹ̀ tó yẹ pé mutahamis ó ní ìjẹ̀ràn fẹ́sìn wọ́n lọ bẹ yahud kan wò wọ́n sálámà yahud sálámà assalamu alaikum ọmọ pẹ̀lú tara ẹ̀sìn ó ní láàsálámà àríkàyà káfẹ́ kò sí sálámà fún àgbà sálámà rẹ̀ wọ ó ní mùsùlùmí gbogbo ohun tí kùránì sọ lórí wa òdodo ni gbogbo tó dẹ̀ sọ nínú ìlékè fún ẹni tó bá jẹ́ mùsùlùmí àkọ́ òdodo ni ṣùgbọ́n kẹsẹ̀ yìí ni wọ́n sọ à ń mutí ẹ̀ mutí à ń jẹ rìbá ẹ̀ ń jẹ rìbá à ń ṣe sìnà ẹ̀yin náà ń ṣe kí ni tí ẹ fi jù á lọ ó kọlẹ̀ kan gbélé bí ẹran hárahara kò sí nǹkan tọ́jọ́ ti mùsùlùmí nínú ṣe sí i tó ń túmọ̀ sí pé kí ni wọ́n ma òdodo orí burúkú ní bá wọn jà tó ń túmọ̀ sí pé kí ni àkóyọ kúrò nínú hálù tí mùsùlùmí bá wà ìsẹ́rí padà sí ìtẹ̀lé tí ọba adẹ́dà fi ń rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́másà fi rọ̀ wá lọ́rùn náà ọlọ́run sáàjẹ́ kárí yín pẹ̀lú ìdáadáa sí. ara àtẹ̀yìn náà. na ìbéèrè méjì ni péré mo fẹ́ bẹ̀rẹ̀. fọ́dẹ̀. na àkọ́kọ́ ni pé ní ṣẹ̀ríà Islam nípa kí wọ́n gba pààrọ̀ especially báwọn obìnrin bí kí wọ́n. kẹ́hìn ṣe kí ni. gba pààrọ̀ bí kí wọ́n fi aṣọ ń sìn kó fi gba àwọn ike bọ́kẹ́tì kankan báyẹn bí kí ni ṣẹ̀ríà Islam rí pé. gbogbo tí wọ́n bá fi pààrọ̀ kó òdiwọ̀n wọn jẹ́ bákan náà kọ́dẹ̀ jẹ́rú bákan náà. pé bí aṣọ sí bọ́kẹ́tì ní síbítì sọ no musa àwọn tó máa ṣe kíni yẹn bí kí máa kó àwọn báàfù kankan tó máa. ló fi jẹ́ pé òdiwọ̀n owó rẹ̀ ni a fi ṣe pààrọ̀ torí kò sí bí ò ṣe ní wọnú ara wọn. tọ́ náà ọ̀rẹ́ tí mo bá gbọ́ yín sá ìròyìn possible sá. náà kọ́ as bicycle jẹ́sàkùn lọ́yọ̀. na ẹlẹ́ẹ̀kejì sà ó ní nípa ẹ ti sàlàyé fún wa dáadáa nípa tí èèyàn bá jẹ ìrun mọ́gírìbì tí èèyàn bá jẹ ìrun mọ́gírìbì tí wọ́n kírun ìṣá ìlọ́wọ́ ọ̀nà tí ó rí ẹni bẹ́ẹ̀ tó máa gbàdá. tàbí ó jẹ ìrun asiri wọ́n kí mọ́gírìbì lọ́wọ́. ní mọ́sìkì ọ̀dọ̀ wa. tàbí ó jẹ ṣáì wọ́n kí àsùbá lọ́wọ́. mọ́tàlá ó kí mọ́gírìbì tán bóyá olóògùn bó ṣe fẹ̀yìn lélẹ̀ báyìí ọkàn pọ̀ tí wọ́n ṣe ìkọ́mà àṣùbáà náà ní mosque nìkan wá bèèrè a mú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wá torí pé àwọn àrùn tí wọ́n ń kí lọ́wọ́ kò báyìí tí táà jẹ kò bá mú ta bá mú àpèjúwe ti zur àti asri lọ wá wọ́n jọra wọn mẹ́rin mẹ́rin náà ni wọ́n aha ẹni wá béèrè ìbéèrè ọlẹ̀ sàlàyé fún gẹ́gẹ́ bí ẹ̀sìn sàlàyé fún wa tọ́ ara kankan wà mẹ́lọ wá ní à ara òun ò gbọ́rí òun ò rírí tó mọ̀ onísúrì àti asri pé tó bá jẹ́ ẹ̀rí tọ́ pẹ̀lú àlàyé tẹ̀sí fún wa sàlàyé fún ọ̀bọ ọmọ tún pé àwọn àbúkútù àwọn náà tó sàlàyé wọ́n mú àdìs nípa pé ǹjẹ́ àníyàn imam àti ìrò ẹ̀yìn tí ó lè papọ̀ wọ́n mú àdìs mọ́ asubun jabal wọ́n mú wa sàlàyé fún lónìí again uh, ọlọ́run ti kádàrà pé ìbéèrè yẹn gangan wọ́n tún bèèrè lọ́wọ́ Dr. Uh, Alaro ìdáhùn yẹn náà ni àwọn náà fi dáhùn ṣùgbọ́n tí wọ́n wá fún pòkè tí ò bá tiẹ̀ gbogbo ilé oní gbogbo tẹ̀sí sọ yìí kò tí ì bá ẹ̀rí òun mu àmì nǹkan tó ń fẹ́ mu pé lókè kó gbọ́ ilé yìí. ẹ̀rí tí ẹ̀rí bá ń tẹ̀lé ní téèyàn ń fẹ́ kì í sẹ̀rí mọ́ mi nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ gbọ́ yé a gbọ́dọ̀ tẹ̀ lódodo torí wípé ó bá fẹ́ nu wa mu. àdẹ́gbọ́dọ̀ tako òdodo torí pé ó yapa sí ìfẹ́nú wa tá a bá tẹ̀lódodo torí pé ó bá fẹ́nú wa mu tàbá gbé nǹkan jù sílẹ̀ torí wípé ó bá fẹ́nú wa mu àti fífi ilẹ̀ hun àti ìtẹ̀lẹ́yìn ìfẹ́nú ni méjèèjì tá à ń ṣe èèyàn máa ń tẹ̀lódodo nítorí pé ọba adẹ́dàá ló fi lọ́lẹ̀ láti ẹnu òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá eyín ni ó dẹ̀sìn agbọ́dọ̀ gbélé yé ah kí ni mo tiẹ̀ láìkì rẹ̀ báyìí ọba bí mò ń ṣe ń fẹ́ mu rárá kì í ṣe ìdí tá a gbọ́dọ̀ fi tẹ̀lé òdodo nù rárá but ọlọ́run ló pa láṣẹ Allah subhanahu wa ta'ala bó ṣe fi rọ́jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá mi mo wá ń tẹ̀lé láti fi wojú rí rẹ kí n má bàa jìyà ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámù. àlàyé wa ni wípé bóun ṣe mọ̀ tí ó bá fẹ́ kírun mọ́ gbígbé jẹun mọ́ gbígbé ni pé gbà tí wọ́n kí ìsáyẹ̀ lọ́wọ́ yẹn á bá wọn kírun ìsáyẹ̀ yẹn tó bá kírun ìsáyẹ̀ tán ó máa wá á padà kí mọ́gídì á tún padà kí ìsáyẹ̀ ó máa padà. ọba adìrì bá. tọ olóma padà kí padà. tọ wá sàlàyé ok bọ sáré sọ wáyé pé nǹkan tó ń fẹ́ gangan ni pé inú tíra wo láti máa rí tí wọ́n kọ́ síbẹ̀ pé kí máa ń gidi ò bá wọn kí máa ń gidi pẹ̀lú ìjà òun ìsà. tó bá rí bí tíra àti Sheikh Nasiruddin Albani. èmi tiẹ̀ ti kọ́ra conclude because ìgbà tí mo fún ní disc yẹn pé kó gbà ó ní pé òun ò ní gbà mo ní why ó ní torí pé ẹni yẹn pé ó ń tako sufi tí mo ti conclude pé báwo ló ṣe máa rí ẹ̀rí tó máa ní pé torí pé ó ń tako nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ kó tó di kó ẹni yẹn tako nǹkan tó wà lọ́wọ́ kó òun lè gba ọ̀rọ̀ ẹnu ẹ̀. Allah subhanahu wa ta'ala ọ̀run òjíṣẹ́ lásán àṣọlá ń pé kó wá fi sufism lọ́lẹ̀ tàbá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo tá a ní ó ẹgbẹ́ islam anybody tó bá ti jẹ́ pé islam ní ṣe lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó ti di ọ̀ràn àyàn fún ẹ kó o ṣọ́ iyì rẹ̀ kó o ṣọ́ property rẹ̀ kó o dẹ̀ ṣọ́ okọ̀ rẹ̀ iyì ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ ó di dandan fún ẹ pé kó o ṣọ́ ntí ara wa ni onígbólóhùn kan ṣoṣo wa rahmatullah assalamu alaikum èyí ò lè tó kéré jù wa rahmatullah ó tún tẹ̀síwájú wa barakatu ó tún parí gbogbo ẹ̀ àádẹ́dà lóhùn bẹ́ẹ̀ náà assalamu alaikum wa alaikum salam assalamu alaikum wa rahmatullah wa alaikum salam wa rahmatullah àbí wa alaikum salam wa rahmatullah wa assalamu alaikum wa rahmatullah wa barakatu salam wa rahmatullah wa magfiratu là ẹni mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nù má bá wọn kóra rẹ sínú gbèkùn ẹlẹ́gbẹ́dé ẹ̀wọ̀n ni kì í jẹ́ kéèyàn ó rorí freely ntí ó tí ó liberate rẹ tí ó ṣe ọpọlọ rẹ lẹ ni pé àwọn ẹni ìsíwájú. Si àwọn tí wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí wọ́n tó lọ bó ni wọ́n ṣe ṣe tọ́ pàtàkì nù mọ́bẹ̀ ní bọ́dì ṣẹgbẹ́ sufism ara àwọn ẹgbẹ́ yìí ká sọ pé mọ́díàbù tiwa ní ara rẹ̀ ni ìjọ jàmáà tiwa ní ara rẹ̀ ni kẹ́nìkan ká má bá wọn sí nà bídà ni àdádálẹ̀ ni tó ń sọ mùsùlùmí sínú gbèkùn náà. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam. Ọlọ́run kò bá lọ́ra ìmí látàrí dáadáa. Àtẹ̀yìn náà. Nǹkan tí mo fẹ́ bèèrè láti nínú àwọn nǹkan tá a ti treat last time. So ní orí ibi tẹ́ ti sọ fún wa pé ẹ̀mí fún ẹ̀mí tí ọlọ́run sọ pé ẹ̀mí kan fún ẹ̀mí kan. Bẹ́ẹ̀. Ẹ wá mú hadith fún Umar kan wá pé wọ́n sọ pé ìgbà tó pa èèyàn kan, wọ́n á ní kó lọ kó pé àwọn ọjọ́ kan pa èèyàn kan, wọ́n á ní kó lọ kó. Àwọn èèyàn péjọ pọ̀ wọ́n pa èèyàn kan náà wọ́n á ní kán lọ wọ́n á sọ fún ọ pé tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn tó bá yẹ pé gbogbo àwọn ará Yemen ni wọ́n kójọ pọ̀ tí wọ́n pa ẹnìkan kan gbogbo wọn náà la pa táwọn èèyàn bá péjọ pọ̀ pẹ́ nìkan ṣoṣo gbogbo wọn ni wọ́n lọ sí wọ́n ṣe tó súnmọ́ báyẹn nílùú ìrí apalára àfẹ́ẹ̀sìn ni ó dìde ó ń ṣe wáàsí mo rò pé sáìdì èbúté mẹ́ta yẹn àwọn tí wọ́n ń pera wọn ní ògbó wọn àwọn aláwo wọ́n wò wípé wáàsí rẹ̀ ó ń takọ àwọn wọ́n bá péjọ àtòkọ́ àtàyè rẹ̀ wọ́n lọ produce ẹjọ́ gbìndàlkiam alhamdulillah àwọn tí wọ́n ó ṣe tí wọ́n dájọ́ Nàìjíríà yìí wà ní abẹ́ òfin òfin fún àwọn aláwọ̀ funfun gbà yẹn wọ́n wo òfin wò èwo ló bá mu bóò ni wọ́n ṣe ṣòfin wọn wọ́n ní gbogbo wọn gbogbo bí wọ́n ti ń ṣe ń pètò pèrò bí wọ́n ṣe pa àpalára nígbà bá dé ibi tí ó ti ń ṣe wáàsí gbogbo wọn ni wọ́n sà gbogbo wọn ni wọ́n pa nà téèyàn mẹ́wàá gbógun èèyàn ni bó ṣogójì èèyàn ni wọ́n pètè pèrò wípé ẹ lọ pa lágbájá tí wọ́n dẹ̀ pa tí èsè lórí òdodo kí lòdodo ó jáde kúrò nínú ẹ̀sìn ó ṣe rí dá tàbọ́ pààyàn tó bá wá pààyàn a fún ẹnìkan lẹ́tọ̀ọ́ kó wá gba òfin wọn dání kó ní kóun wọ́n lọ ṣe fún wọn rárá constituted authority ni ó take responsibility tí wọn ọba wá ṣe é bó ṣe kí wọ́n ṣe wọ́n jẹjọ́ níwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀ndẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ pé wala tasrifu wàlá tusrifu fil qatl ẹ má kọjá àlà pẹ̀lú gbẹ̀san lórí ẹni tí wọ́n pa wọ́n lè máa wọ pé à àbí èèyàn nínú wa ni wọ́n pa báyìí gbogbo ọ̀ràn wọn làwa náà pa la Islam ọgbà báwọn. Now, so lórí yẹn wọ́n wo issue because incident kan ṣẹlẹ̀ nígbà tí mo ṣe wá secondary school hmm. tí mo travel àwọn amọ̀ba attack wa so ìgbà tó wọ́n ní kí gbogbo abọ́lẹ̀ wọ́n sọ pé kọ́pa ìkọ́nù wọn dáhùn pé kọ́pa everybody so ìkọ́nù pé kọ́pa gbogbo wa so ìkọ́nù wọn sọ fún pé kọ́ fi wá sílẹ̀ pé kọ́ jẹ́ káwọn lọ so mo wo case pé bóyá tí amọ̀rọ̀ bàbá attack hmm. tó bá pààyàn bóyá wàá kó gbọ́n ṣé ògbọ́n lọ́ máa pa àbí èèyàn kan tó pa ẹni yẹn. àwọn amọ̀rọ̀ bá péjọ papọ̀. yes bóyá kan ni wọ́n pa ẹnìkan ó ṣùtì yàn kan. wọ́n jọ pẹ̀tù ìpèrò ni wípé a pàlágbájá. bóyá kan raid bí tán tí wọ́n operate ìkọ́nu wọn apáyàn wọ́n àsátìn adájọ́ àsátìn ẹni tó bá ti di pé wọ́n jọ ń pètè pèrò gbébọn lè dáná àṣẹkà ọ̀rọ̀ wọn ti apàyàn làwọn ilé ẹlẹ́nkejì lórí iṣu àwọn ọmọ kéèké tí ọmọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá Bẹ́ẹ̀. wọ́n máa ti máa nà ká máa nà lórí irun lórí irun bẹ́ẹ̀ni ká máa nà lórí ọ̀rọ̀ ọ̀run wípé torí pé kò kírun àwọn àna okay tí a bá fẹ́ bá wí a scold ẹ̀ tàbí a lè fa létí a lè lẹ́ǹdì but kìí ṣe punishment irú ètò àfọ̀mọ́ tí ò kírun tá a bá sọ fún pé kó kírun so ti yé báyìí nísìn a ṣe ṣáìsì Islam ò fààyè gba ká má kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ wàlá tarfa asọ́kàn ahalik wà kífún fìlà mọ́sà ìlò ẹgbà rẹ lórí àwọn ará ilé rẹ dẹ́rù ọlọ́run bàbá wọn àìṣe báyìí àìmutí àìṣeré lórí irun gbogbo orun kan báwọn a máa fi rí ọmọ pé à ń yọ ẹgbà sí ọmọ lórí ó dìbò bá pọ́dún mẹ́wàá ọpọlọ rẹ ó ti ṣíwá dáadáa. tí o ti pé ọmọ ọdún mẹ́wàá yẹn. tí o bá pé ọdún mẹ́wàá. wọ́n lè nà lórí nǹkan mi. wọ́n lè kìlọ̀ fún lórí nǹkan mi kí wọ́n dẹ́rù bà but ká lo ẹgbàá kò wà recommended tọrọ ta kó náà sùn. zakunlọ khair. manta. salamu alaykum wa rahmatulah. wa alaykum salaam tula. ọlọ́run jẹ́ àárín pẹ̀lú ìdára sọ. àmì àtẹ̀yìn náà. question bíi mẹ́ta ni wọ́n béèrè alákọ̀ọ́kọ́ ọmọ ẹni tí aṣọ náà wà ń bì bàbá ní àwọn ọ̀ràn lọ láti ọ̀rọ̀ fún ẹ̀kọ́ banking and finance. mi gbọ́n tẹ̀ sọ. <laughs> bàbá rẹ̀ rán lọ sílé ìwé pé kó lọ read banking and finance. now bàbá náà iṣẹ́ owó èlé làwọn náà ń ṣe. now wọ́n á fẹ́ kí gbogbo ẹ̀ papọ̀ lọ́la. bẹ́ẹ̀ni kó lè bá kó lè bàbá wa ṣe kòǹgẹ́ wa ní mọ́sálásí nígbà tá a sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n wá da ìbéèrè tó pọ̀ lẹ̀ lára tí wọ́n á béèrè tí wọ́n fẹ́ kọ́ mọ́ wọn wá gbọ́nbì lónìí ni pé ebi àwọn báǹkì yìí wọ́n dá institute báńkì ilẹ̀ láti jèrè ní fún gbogbo ẹlòmínà tó dá iṣẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ náà ni a ní báńkì ṣẹ̀ríà pé wọ́n jẹ́ báńkì tí kò ń gba rìbá bó ni wọ́n ṣe ń nọ́tsọ̀ àwọn òṣìṣẹ́ wọn sanwó fún wọn tí èsè wípé bóyá wọ́n ń rí géènì nínú owó tí wọ́n san báwọn eléyìí náà ṣe ń rí géènì wọ́n ní kẹ́ báwọn ṣe àlàyé. basit a gbowó lọ́wọ́ rẹ̀ owó tá a gbà lọ́wọ́ rẹ̀ o a fi bọ́ ọ ṣiṣẹ́ ọlọ́gbà tọ́ba tèrè bá wá lórí rẹ̀ á jọ pín lọ́nà báyìí ọlọ́gbà tí ìkejì náà bá ṣẹlẹ̀ torí bákan méjìlá lọ sógun ìmọ̀ká déláyọ̀ afẹ́ṣe bísínẹ́sì ni ìmọ̀ká jèrè tàbí ká rẹ ni tá a bá rẹmi náà á pín bákan náà ọlọ́gbà so ti yé báyìí nísìnyí náà báwọn ṣe méèkì tiwọn nù àwọn míì tí wọ́n á fowó sí rárá tiwa ni wípé àkànfowó sí lọ́dọ̀ ni láti fi fowó pamọ́ àníkẹ́ ẹ bá a fi ṣòwò owó wa sángílítì là gbà só ti yé báyìí nìsín mm. bẹ́ẹ̀ ni torí wípé àfowó yín ṣòwò á dẹ̀ fún àwọn èèyàn ní nǹkan àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ fún wa àìsàn commission kan lórí owó tẹ̀ ń fi pamọ́ stamp bá yín gbà dání but tí yóò jẹ́ bí fixed amount owó kéékèèké kankan wípé owó akọ̀wé orí ló fi jẹ́ pé accounts oríṣiríṣi ló wà ní abẹ́ báńkì ti Islam ó lè jẹ́ pé owó ẹlòmíì tí wọ́n gbà tó ní súkẹ́súkẹ́ nú wọ́n fẹ́ fi ṣòwò epo omi wọ́n fẹ́ fi ṣòwò oko omi wọ́n fẹ́ fi ṣòwò kátàkárà omi wọn fẹ́ ṣòwò ká gbé nǹkan wọ̀lú tàbí ká jáde tó jẹ́ halal àjọsọ yẹn ọ wà ń bẹ̀ so ti yé báyìí but èyí tí ò tẹ̀lé ti ṣẹ̀rẹ́ à kọ́sà ti wá ni kọ́sà ti pọ̀ sí ni so àwọn náà sì wẹ̀ ẹni tí wọ́n bá wá yá wọ́n gbélé fún so ti yé báyìí nísìnyí hmm. ọgọ́rọ̀ èyí tí ti báǹkì ṣẹ̀rẹ́ à tí wọ́n ń lò tí wọ́n bá ṣe mọ̀ṣáraka wọ́n ṣe mọ̀rábáha tàbí wọ́n ṣe mọ̀dárọ́bà èyí ni wípé ó gbówó sọ́dọ̀ báńkì nìsín onímọ̀dárọ́bà lẹ́yìn ṣe báńkì wá òpin ok afẹ́ yẹni tó níṣẹ́ kan tó fẹ́ fi ṣe wọ́n ti wo iṣẹ́ iṣẹ́ yìí èrè wà ń bẹ̀ gbogbo ọ̀nà rẹ̀ lọ́yanjú ok á fún ọ lówó yìí o bóyá ten million èrè tí ó ṣẹlẹ̀ lórí rẹ̀ bóyá three million á jọ pín èrè yìí àwa tá a gbowó lẹ̀ á mú sixty percent ìwọ mú forty tàbá pín ní fifty fifty èyí tí wọ́n bá jọ ṣàgírìlẹ̀ lórí lórí rẹ̀ tọ́ba jẹ́ pé tọ̀ kádàrá dé torí òwò ṣíṣe ẹ̀sìn ni tó àyánilówó ẹ̀sìn lòun náà ló fi jẹ́ pé iṣẹ́ lára àṣà láti sọ pé tó bá ti ń tẹ slow fẹ́ ń tọ́ ìyá lówó pé kò tí ì rí san ọ̀ ń tẹ fún bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sì máa tẹ fún ọ wọn máa kọ́ ládàá fún ọ bó ṣe rí nu ló fi jẹ́ pé ká yáyàn lówó ń gbà míì ó ní ládájú pé ká bùn lọ torí ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti sọ pé yá mi lówó ju pé bùn mi lọ àti pé ẹni tí ó sọ pé kó yáhùn lówó ní tí ó béèrè yọ pọ̀ ju ẹni tí ó sọ pé bùn lọ ẹni tó ní ìrówó ah, bùn mi lówó bóyá ọ̀pọ̀ ó fún ten thousand àbí bọ́ bá kíra díẹ̀ ó lè fún one one million ṣùgbọ́n ẹni tó yẹ pé ah, ó ní nǹkan gì tó bẹ́ẹ̀ fowó tí ó ní ah, mo fẹ́ kó yá mi five million ẹ́ eh? kí lọ́ọ́ fẹ́ fi ṣe ọ̀fẹ́ fi ṣòwò kan ni kankan kan báwọn ok gbà ntí ó mú kúrò lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ntí ó lékún lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ọwọ́ ń san kò tí ì rí san pé ní bàbá ń ṣe ń fún un ní táìmù yẹn ni ládá ọmọ pọ̀ sí fún ẹni tí ó yáyàn lówó bámbámbámbám ó lè lè jẹ́ mùsáraka kìí ṣe pé wọ́n gbówó lẹ̀ fún nìkan àwọn tí wọ́n gbówó lẹ̀ àwọn náà participate ń bẹ̀ tí ó fi wá jẹ́ pé participation wọn àti tolúkálukú àmọ́ kí ni ìpín rẹ̀ ń bẹ̀ òun náà lè jẹ́ fifty fifty ó dẹ̀ lè jẹ́ pé rárá abẹ níṣẹ́ ni àgbà ọ ṣiṣẹ́ so ṣeré àìla eléyìí sọ́tọ̀ tí ó fi jẹ́ pé kí ni làdọ́rọ́rọ́ padà dọ̀rọ̀ àní fara ni ìnira ò ní bá wa àwa náà dẹ̀ ní fara ní ọmọlàkejì aburú tó pọ̀jù nínú tìrìbá ò ní wípé yìí máa jẹ́ kí ẹni tó fẹ́ ṣòwò gan ó ti bọ́ sínú ìkùtà àti gbèsè kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ ìwọ gba lóònù ti Islam wọ́n fún ten million tẹ́ fi ṣòwò eléyìí gba ten million ti ìdàkejì mo rò pé minimum nísìn ó ju ten percent Ghana lọ twenty percent ẹja fi ní 20, ok capital tiẹ̀ 10 million plus twenty percent ni cost tí ó fi ṣiṣẹ́ ó há ju tiẹ̀ lọ ìwọ ṣe pẹ̀lú fọkànbalẹ̀ òun ò ní fọ̀kànbalẹ̀ kankan torí ọmọ yìí pé oṣù su bá ti ń pé òun rí san òun ò rí san yóò máa kí ni yóò máa lé sí yóò máa lé sí but ìwọ ní ráhà ìyàtọ̀ tí ìyàtọ̀ pọ́n bẹ́ gan tí ó fi wá jẹ́ pé kí ni a bá ní ká ka èrè kan èrè tí ń bẹ fún ọ à bóyá lòun ni ó fún òun torí òun tiẹ̀ ń operate lórí wàhálà so gbogbo orun kan máa ló fi jẹ́ ó rọrùn torí pé kí ni báńkì ìsìláàmì kò lè dá wà báńkì ìsìláàmì ó operate ní ní under islamic economy tó jẹ́ yí pé n tí islamic economy wà fún ni yí pé ànífọ̀kànbalẹ̀ àwọn aráàlú lórí sísin ọba adẹ́dà wọn ò gbọ́dọ̀ fowó tí mùsùlùmí gbé fún wọn tàbí owó tí a kó sí wọn lọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fi dálé ọtí lẹ̀ wọn ò gbọ́dọ̀ fi dá ilé ijó lẹ̀ wọn ò gbọ́dọ̀ fi dá ilé aṣẹ́wó ilé tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tí ó kó ìnira báàlù tí Islam sọ pé haramu lélẹ̀ wọn ò gbọ́dọ̀ fi dálẹ̀ ṣùgbọ́n nǹkan bíi oko nǹkan bíi kátàkárà nǹkan bíi you know, à ń gbé nǹkan à ń wa nǹkan nínú ilẹ̀ mining àti oríṣiríṣi ma tó yẹ pé yóò mú ìfọ̀kànbalẹ̀ bá afẹ set hospital kọ́lé gbogbo orú nǹkan máa fẹ́ kọ́lé tí ó jẹ́ rọrùn fún àwọn tó wà fún un láti fi ìfọ̀kànbalẹ̀ fún aráàlú. Jazakallah. díẹ̀ nínú rẹ̀ nù. díẹ̀ ni. a tún anabi sallallahu alaihi wasallam wọ́n ní arábìnrin yahudi tó fún anabi lẹ́ran tó fi pọ́ìsì sí wọ́n láǹdẹ̀ bí sallallahu alaihi wasallam ó mọ̀ wípé ọlọ́run bá ròyìn àwọn yahudi pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń jẹ pé muhammadu anabi sallallahu alaihi wasallam nǹkan tó bá fẹ́ káfí sẹ̀sìn yóò sọ jáde pé ààrí bí katana ti bi ti bi sàábẹ́ àmì yahudi kan léèrè pé níbo ló ti rówó ìntò mú wá àbí tá a fẹ́ fi ṣe nǹkan yìí. torí òfin rẹ̀ ò tẹ̀lé tiwa tó ń túmọ̀ sí pé kí ni a lè ṣe mọ̀ámálà pẹ̀lú tí è ṣe mùsùlùmí but tí ó gáìdì mọ̀ámálà yẹn yóò jẹ́ òfin tẹ̀sìn a lè yáwó lọ́wọ́ tí è ṣe mùsùlùmí but tó bá fi di pé ó ní owó yìí tó o bá fẹ́ san padà ó fi kún o ó ti dèlé rárá tó ti yé báyìí nísìn a lè àwọn muamala àti pọ̀ tá a lè bá wọn ṣe lópin ìgbà tí nẹ́sù ẹ̀sìn tàbí nùsù tí ọba ti takò. wọ́n ní nígbà tí ẹni tí ó jẹ́ bá bí kèfèrí tó bá ń ṣiṣẹ́ ní àwọn àyè gẹ́gẹ́ bí irú bá bí kọ́sítọ̀mù àbí kíkà tó ń sì wò ó wípé owó ká gba rọ́ṣùn ẹ̀yẹ kò sí nǹkan kan fún un. ìyẹn kèfèrí. bẹ́ẹ̀ ni. ntẹ̀yìn hmm. ọjẹ́ à ń gba owó lọ́wọ́ èèyàn àbẹ́yàn ṣe mọ̀hámálà ó bùnyàn o n tó bùnyàn ó yàtọ̀ sí ń tá a yá nínú nǹkan tí nínú ọ̀nà tí yẹn lè gbà ní nǹkan òní bí bùnyàn wà ntẹ́yẹn ní ìmọ̀ òṣìṣẹ́ rẹ̀ ó jogún rẹ̀ tàbí wọ́n bùn ọ̀kan nínú mẹ́ta wọn òṣìṣẹ́ rẹ̀ ó jogún rẹ̀ tàbí wọ́n bùn ọ́ tó bá wá jẹ́ pé nǹkan tá à ń sọ yìí ntọ́ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ rẹ̀ yìí ọ gbọ́dọ̀ ṣe ní ọ̀nà tó jẹ́ halal mọ́sálà wọ́n gbéṣẹ́ fún ọ ọ gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́ ọ gbọ́dọ̀ jàǹbá tí ó fi di pé tẹ̀fífù ọwọ́ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ni wẹ́ẹ̀lú lil mutaffifin kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá àwọn mutaffifin àwọn wo ni wọ́n ní alladhina izaktalu ala an-nas yastawfu àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ béèrè òṣùwọ̀n lọ́dọ̀ àwọn ọmọlàkejì wọ́n gbà pé wọn ò ní gbà láàbọ̀ wa iza kaluhum aw wazanuhum yukhsirun ṣùgbọ́n táwọn bá fẹ́ wọ̀n fún ọmọlàkejì wọ́n jàǹbá rẹ̀ wọ́n bùkù bí ká lu pẹ́rẹ́gì ká gbá pẹ́rẹ́gì wọlẹ̀ tàbí ká tẹ̀ nǹkan rì oríṣiríṣi báwọn so di eba inis na ntí ẹntọ́ wá fún yẹn ní nǹkan ṣeṣe rẹ̀ mọ́ tíṣe rẹ̀ bá mọ́ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ká gbà á ọwà òkè kìí ṣe yíyá leléyìí o hmm. ó fún yẹn ni ó bùn yẹn ni hmm. ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ọ̀mọ́ haramu ni pẹ́ńbélé tí ń fi jẹ olójọ́ lọ́tí ó lè jẹ́ aṣẹ́wó ó lè jẹ́ oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ pé gbájú ẹ̀ ní ṣe ká gba nǹkan lọ́wọ́ rẹ̀ haramu torí tó ń gbà lọ́wọ́ rẹ̀ òun encourage òun náà ni kọ́ wá ṣe iqamatul hujja lé lórí ah, mi gba kínní torí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀sìn mi ò fara mọ́ irú iṣẹ́ yìí kí n gba nǹkan lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yìí hmm. ok but iṣẹ́ tó ń ṣe ó. Oh, ọ̀nà halal ni ṣùgbọ́n ó má múlù málà gbogbo ọ̀nà ni ní tiẹ̀ bó ṣe ń kó àrámù mọ́ bẹ́ẹ̀ náà ni halali náà ń ó wà ń bẹ̀ but ètò aglep ètò borí jù nínú ọ̀nà tí ń gbà rí ọ̀rọ̀ ò ní halal so ti yé báyìí nísìnyí akùràró níbi gbígba nǹkan lọ́wọ́ rẹ̀ torí gbogbo ń tà ń jẹ gbogbo ń tà ń ná ó ní ipa látara ẹ̀sìn wa àpọ́nlé èyẹ yìí tí mùsùlùmí ní láyé yìí kí ni nǹkan dé ọwá ní Allah Allah ni mo ti gbọ́ má sọ mọ́ mo ti gbọ́ àpọ́nlé nu ṣùgbọ́n tó bá ti di pé mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí nǹkan ó ti já kulẹ̀ nù. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ pé Allah subhanahu wa ta'ala ń tọ́pa àwa ànábì rẹ̀ àwa àránṣẹ́ láṣẹ náà lọ pa bó ṣe pa wá láṣẹ ló ṣe pa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo náà lọ láṣẹ. ó ní yá ayuwa rusul kulu mina tayyibat wa amilu saliha ẹ̀yin ìránṣẹ́ o ntọ́ bá mọ́ òun ni kẹ́ẹ̀jẹ́ o lẹ́yìn wà ámìlú sọ̀lẹ̀hà ẹ̀wà àṣìṣẹ́ rẹ̀ tó ń túmọ̀ sí pé nǹkan mímọ́ ní jíjẹ májẹ̀mú ni kọ́lọ̀hún tó gbaṣẹ́ rẹ̀ lọ́wọ́ èèyàn kìí ṣe kọ́ pọ̀ but kọ́ mọ́ ó ní bẹ́ẹ̀ náà ló dẹ̀ sọ fún àwọn èèyàn náà ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn o ẹ nínú tá a pèsè fún yín lórílẹ̀ ń tó mọ́ òjíṣẹ́ náà sàásìlà ní ká ṣọ́ra ká má dàbí ẹrú ọlọ́run ọba kan tó rìnrìn àjò tó gùn ọ̀gọ̀rọ̀ àfáà ní ìrìn àjò tó gùn tí wọ́n ń sọ yìí ìrìn àjò hajj tọ́wá déwájú ọba ilé ọba adẹ́dà tọ́wá nawọ́ sókè tí wọ́n ń ṣe ya ya Rab ya Rab ibi tí tí ń ṣàdúwà òjíṣẹ́ lọ́sà àṣìlám ní à in tí ń jẹ haramu ni wà mashrabuhu haram in tí mú gan haram ni wà malbasuhu haram in tó wọ̀ sára gan haramu ni wà gúzíyà fi haram haramu ló tọ́ ẹran rẹ̀ dàgbà fa anna yustajaba lahu bóòlù ọlọ́run sì fẹ́ gbàdúrà rẹ̀ a máa fi sọ pé aṣọ ẹni ọlọ́run ọbẹ̀ ìwọ́lẹ̀ torí kó tó tójọ gan kó tó mọ níwọ̀nba tí ó fi rí ọmọ wàhálà tó ń wo ṣe níwọ̀nba kì í ṣe kọ́ pọ̀ ní tọ́ pàtàkì but kọ́ mọ́ so n tá jẹ agbọ́dọ̀ ṣọ́ a gbọ́dọ̀ kún ọmọlàkejì lọ́wọ́ lórí iṣẹ́ ibi tí ń ṣe torí Allah subhanahu wa ta'ala ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan lórí dáadáa àti páyà ọlọ́run ọba ni ká fọwọ́sowọ́pọ̀ lórí ká má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ èèyàn ń tọ́tí ẹ̀yin ẹlẹ́lọ́ bá ṣàdúà ẹni torí ń ráwọn èèyàn lọ Mákà subhanallah ọ̀ràn wọn lọ sí àjì àbẹ̀ṣẹ́yìn so make sense ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ haramu ni katan wá sí wọn gbọ́dọ̀ sọ fún à ń jọ ń lọ ní sáìdì àpọ́ngbọ̀n ọlọ́kan náà àwọn ọmọ ẹ̀yà àwárí tí wọ́n ń ta oríṣiríṣi ọtí àti sìgá owó tí ń rí di sìgá gan ó pọ̀ ju tọ́tí lọ millions ni wọ́n ń pa lórí sìgá lọ́sẹ̀ millions tọ́lá àwọn sìgá classic sìgá kan ń bẹ tó yẹ pé ẹyọ kan ṣoṣo báyìí ó ju one thousand lọ àwa park kí lẹ̀ ń tà ń bí ó ní ọtí kí ló kọ rẹ̀ ó ní àmọ́tù à ó lè fẹ́ wá hash mo ní ó kọ rẹ̀ ìṣẹ̀rẹ̀ àmọ́tù làánẹ́tù ni o kí ló ń ọtí títà èèwọ̀ ni gbígbé àwáka gbogbo ẹ̀ fún ó lóun ọ̀gbọ́n rí ó nítorí gbogbo àwọn àwọn àfáà tí wọ́n máa ń tóun máa ń kó jọ wọ́n máa ń tún máa ń báwọn ṣàdúrà ní pé kóun ó kọ́lọ́hún jẹ́ kóun ó tà sí kóun ó tà kódà òun ló ń gbọ́ bùkátà òun ló ń rán wọn lọ sí àjì oríṣiríṣi bá wọn náà wọn náà mùsùlùmí èṣe pé kọ́sà ti jáde níbì kan rárá ibi tí ó ti jáde òun kò yẹn jù ó pàtàkì èèyàn gbọ́dọ̀ ṣọ́ àìṣọ́ rẹ̀ ọyọ́ pẹ̀sìn lára. jazakallahu khairan nígbàtí irú ọ̀rọ̀ ìtì ẹ̀sọ̀ fún àṣọ fún wọn ní nígbàtí ọlọ́run bá sọ́nà lọ́ta aláṣọ ó kọ́ ròyìn bí wọ́n ṣe ń jẹ rìbá bí wọ́n ṣe jẹ owó ara wọn níjẹkújẹ lẹ́yìn ìgbà náà ló wá sọ wípé oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ó ní ìwà lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ó ń tọ́ bá sọmọ ìyá wa ní ìsìn a lè béèrè wípé tá a bá rí pé a bá mọ̀ pèlè ayé pé oúnjẹ tí ń jẹ haramu àwọn eléyìí wọn ò ní ìkàrà. oúnjẹ wọn tó lẹ́tọ̀ọ́ fún wa jẹ oúnjẹ tó jẹ́ halal ọtí kí ni ara oúnjẹ wọn ni àbí ẹlẹ́dẹ̀ ara oúnjẹ wọn ni ṣó halal fún wa là oúnjẹ wọn tó jẹ́ bíi tiwa tó jẹ́ náà tọ́ ara ni o wọ́n fún wa ni o halal ni èyàn ní ìdí àlàyé kán máa mú ẹ̀yìn kán máa wọpọ̀ mẹ́lẹ̀ wọ́n fẹ́ fọ́ lójú pọ̀ nù ọjọ́ra wọn ọjọ́ra wọn. ìyẹn parí ẹ e. ẹ ọmọ ìyá tó ń ṣe iṣẹ́ custom hmm. ó lóun ò gba búráìbù tó kò bá wọn sí ṣe ẹrù ẹlẹ́rù hmm. sálárì rẹ̀ ní í gbà ọ wá ní sẹ́rù eléyìí bá fún wa lówó hmm. ṣé bí a tún kọ́ ni. Hmm pé kò bá wọn gbogbo àwọn os àmì operation system yẹn. iṣẹ́ custom tó dálélé lórí ni wípé Islam kò faramọ́ wípé ká gbé duty lé ọjà ó fi jẹ́ pé gbogbo àwọn dọ́là rabi ètò islamia ọjà abẹ máa ń chípà ju any other place lọ torí pé kò sí duty lórí ọjà free trade it is Islam recommending. Uh, làwọn afa ọ̀gọ̀rọ̀ afa fi paasi fatuwa pé ọ iṣẹ́ custom iṣẹ́ haram. àtọ̀rí nígbà tí wọ́n mọ wọ́n ní umar rọ̀dẹ́lá ni pé nígbà ìhà nígbà àfàdífà rẹ̀ pé wọ́n mọ bí àwọn èso kan wọlé tí wọ́n ń sanwó lé lórí nígbà náà ah! wọ́n lọ kọ́ tàdé ìfẹ́ kan mi. kọ́mọ náà sùn yẹn wá àtàlàyé táwọn <laughs> ẹjọ́ lórí ọ̀rọ̀ custom tẹ́mẹ́nu bá sí àti question náà ti béèrè pẹ̀lú hadith tẹ́mú wá nípa tí ó bá jẹ́ pé ní ẹni tó wà lọ òbí ẹ̀ tí ò tí ní ìkápá láti dá dúró ẹ̀tọ́ rẹ̀ ni tó dẹ̀ jẹ́ haram kò eléyò mix mọ́ halal àti ẹ̀tọ́ rẹ̀ ni salaam alaikum salaam kọ́rọ̀ bá kẹ́yìn ẹjọ́ ìbéèrè mi yàtọ̀ sí ẹ̀dí gbogbo kọ́lá wọn fún wa ní dáhùn rẹ̀ ẹjọ́ ó wù wá àlàyé díẹ̀ fún wa yín nípa mi àwọn àsìkò fún yín number five <laughs> ẹ wà jẹ́ mọ eré àtẹ̀fẹ́ kí n mọ̀ ń bẹ̀ ẹ dákun síwájú kí number five yóò tó bẹ̀rẹ̀. barakallahu fik. Now, ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sisters. So ẹni yìí mo rò pé wọ́n ń sèmọ̀ lórí wípé. Àwọn gan wọ́n ní ìbéèrè léni tẹ́lẹ̀. So ìbéèrè wọn lọ wípé ṣé a tún rí aboyún ní ọjọ́ ògbéǹde àlùkìyámà ni. A rí. Aboyún aboyún pé lọ́jọ́ ògbéǹde àlùkìyámà ṣé a tún rí èèyàn tó tún gbóyún wá náà ni. bẹ́ẹ̀ni ẹni tó gbóyún ló gbóyún wa náà nínú wọn àárí tí wọ́n gbóyún wa náà alhamdulillah so ìbéèrè kejì ó ṣe jẹ́ pé ara ni tó ń pariwo làbáíkà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiam ẹni tó wà nínú ihram tó wá tán tó kú gbogbo ìwọ̀ tá fún ẹni tó wà ní ihram náà láàfún tòrójì sẹ́lọ́sọ́lá àrùsọ́lá sọ yí pé àní bòlójú gbogbo ń tá a ṣe fún bí ìgbà tó wà nínú ihram náà ni torí yóò dìde níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiam ni pẹ̀lú tẹlbíà so now. jazakumullahu khairan nàbí ìbéèrè kejì ẹni yìí sọ wípé síwájú kóhun ó tó ṣèyàwó hmm. àbí kóhun ó tó lọ́kọ afọ òun jẹ́ ẹ̀kan tó ti ṣẹ́yún láìmọye ìgbà. Mm so ọlọ́run wa kádà pé lẹ́yìn ìgbà tó òun márì tán yìí òun ò tí rọmọ bí bó ló ń ṣe lè rí àna ọlọ́run ọba. kó o ṣe tọ́ọ̀bà kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar tó bá ṣe tọ́ọ̀bà ní tòdodo tó ń dẹ̀ ń ṣe istikfar yubaddilu Allahu sayyi'ati hasanat gbogbo aburú tó ṣe sẹ́yìn yẹn Allah subhanahu wa ta'ala yóò yí padà fún sí dáadáa fún un yóò bi ju èyí tó tiẹ̀ ti kọjá lọ aramaya ya tirun bá ṣẹlẹ̀ sí ó ti ṣẹ́yún nígbà ìmọ̀ ó wá lọ́kọ ó kò tètè bímọ ó ṣe tí ọkọ fi ọkọ àkọ́kọ́ ọkọ but tí ń bò ó béèrè báyìí wọ́n advice ṣe tauba jẹ new tauba wọ́n dẹ̀ ṣe tauba ó kún fọ́pọ̀lọpọ̀ istikfar wọ́n dẹ̀ bá àwọn tí wọ́n ń lọ sí hajj tẹ́ bá dán ẹ̀bùn bẹ́ẹ̀ lọ́n inú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó lóyún ó bí ìbẹ̀rin balance brought forward so Allah subhanahu wa ta'ala qadiru ala kulli shay kí ẹ̀ mọ́ jà kánmù náà ọmọ ń sáré gba títú bẹ́ẹ̀ dá ju bẹ́ẹ̀ dá ṣe lérò lọ ló fi sọ pé la taqnatu min rahmatillah inna Allah yaghfiru dhunuba jami'a má jà kàn mọ̀ náà ìkẹ́ ọba adẹ́dà gbogbo bí ẹsẹ̀ rẹ bá ṣe léwu kó pọ̀ tó nǹkan kan ṣoṣo ló need láti bíwó kí ni tauba kí ni ẹni tauba anadama ìkábàá máa pé ah èmi náà mo sori burúkú ráì tọ́ sèmi lórí rẹ o sèmi padà dó lórí rẹ o kékeré nínú rẹ̀ lànà rahmatahu wasi'at kulla shay ìkẹ́ rẹ̀ ó borí gbogbo nǹkan tọ́jẹ́ wípé kèfèrí tó fi gbogbo ayé rẹ̀ ṣẹbọ tó bá túbá èyí tó kéré nínú ọmọ náà gún ìkẹ́ ọba adẹ́dà yóò sọ di wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ nísìn bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ni tó ń páyà ọlọ́run ọba tó ń sin lọ́run ọba kọ́ má ṣe ektirar kọ́ má jẹ́ kí n tóun ṣe ọjọ́ òun lójú ìjọ lójú orí burúkú ni ní máa fà fún ẹ̀dá. E Ah, kọ́mọ ayáwó kún fún ọ̀pọ̀ kó ṣe tawba kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar lẹ́yìn gbogbo ohun kọ́mọ abẹ́ lọ́wọ́ bá kọ́ kábà mọ̀lá inshallah al-karim yóò inshallah náà. náà ìbéèrè tí ó tún wá ó ní ṣe pẹ̀lú kádàrá náà ah, wọ́n ní destiny and free will àwọn fẹ́ gbàgbọ́ iye rẹ̀ so wọ́n ní hadith kan wà nínú sahih muslim tí wọ́n ní anabi adam àti anabi musa tí wọ́n jọ sọ àwọn ọ̀rọ̀ kan so wọ́n ní anabi musa ó sọ fún anabi adam wípé ṣé ìwọ kọ́ ni ẹni tó ṣe okùnfà gbogbo bá ń ta kó sí báyìí so wọ́n ní ọ̀nà wa dáhùn wípé ṣé in tí ọlọ́run bá ti kádàrá bóyá kí n kà bí wọ́n ṣe kọ́ ẹ̀ torí mi ò rántí wọ́n ní there was an argument between Adam and Moses Moses said are you that Adam who whose lapses caused you to get out from from paradise No. Adam said to him are you that Moses whom Allah selected for his messengership no. and you blame one for an affair which had been ordained for for me before I was created. Now, this is how Adam came uh, better of Moses. So, bí wọ́n ṣe kó tẹ̀sí ìbàyẹ̀ ní ìsúnmí wa. Mm. So wọ́n ní àwọn fẹ́ understand the ọ̀rọ̀ destiny àti free will. Àkọọ́lẹ̀ ọba Adẹ́dà, ó ní wípé ebi. Sọ́wọ́n lọ́lá, ebi àdámọ́ ọba Adẹ́dà ni. jíjẹun ó lè jẹ́ ayó adèlémọ́ yò but a ní sọpá àní jẹun ẹni tí ó bá jẹun ọmọ condition tí ó rárá but a máa bẹ lọ́wọ́n bá ní pé kí n tà ń jẹ kó ṣe kí ni kó yọ. ọ̀kan náà àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ń béèrè lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní ṣé kádàrá ti dúó ni àbí iṣẹ́ ọwọ́ wa ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ islam ní kádàrà ti dúró Umar rẹ̀dẹ̀ ara ánì ó ní kí náà wọ́n ń ṣiṣẹ́ fún gbà tó ti kádàrà ti dúró kí náà ń ṣiṣẹ́ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ islam wá dá lóhùn wípé fa'amman man aata wa taqa wa saddaqa bil husna fasanu yassiruhu lil yusr wa amman man bakhila wastaghna wàkàdàbà bìlẹ̀ húsnà fàṣànúyẹ sírùhù lílẹ̀ ọ̀sọ̀ ntọ́lọ́wọ́n bá ti kọ́lẹ̀ fún wa ó ti wà ẹni tí ó ń bá gbàtọ́lọ́wọ́n bá gbọ́ ọwọ́ ń ṣe gbìyànjú lójú ọ̀nà tí ọba adẹ́dà láàlẹ̀ tí múyàn rí àánú rẹ̀ àti kẹ́ pé kọ́rálì jẹ́ náà wọ̀ Allah subhanahu wa ta'ala ni a fi ìgúnlẹ̀ sébù tí a yọ̀ tí ń jẹ́ àlìjánà a fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n tọ́sà àkókò nàkí tọ́ wá ń sọ yí pé kí ni ṣe bó ti dúró ná ààjì ó ní lára bí ó ṣe rí ìkẹ́ tí ó fi jẹ́ yí pé ibi tí ó gúnlẹ̀ sí ó ní kí ni iná rẹ̀ kọ́lọ́wọ́n yà wáyà làwọn sàbí òjíṣẹ́ náà sọ́là àṣálà máa fi ń ṣe àdúrà pé àkọọ́lẹ̀ àti ká yí padà ọwọ́ rẹ ni méjèèjì wà tó o bá kọ́ níbẹ̀nú àkọọ́lẹ̀ rẹ ni wípé olórí burúkú ni wá bá a yí padà só lórí ire torí pé kí ni tam yamuhu Allahu ma yasha wa yuthbitu wa indahu mulkitab ntọ́ bá wù ọ́ nínú ntọ́ kọ́ọ́lẹ̀ lọ́ọ́ máa ń parẹ́ ntọ́ bá dẹ̀ wù ọ́ òfin lẹ̀ bẹ́ẹ̀. ọ̀dọ̀ rẹ nìyá tíra wà so ìmọ̀ ìmọ̀ sílọ̀hún ọba kéèyàn mọ́gùn lé tí ń sìn pọ̀tukọ́ máa bẹ lọ́wọ́n ọba wípé kí òun ó tààrí sórí dáadáa torí pé kí ni làháólà kò sí akitiyan kan fún ẹ̀dá láti kóra ró níbi wípé láti dún ní mọ́ òun ṣe dáadáa wala quwwata tàbí kọ́ wá ní agbára láti sá fún tí ọlọ́run ọba ọ̀fẹ́ illa billah àyàfi pẹ̀lú ọba adẹ́dà pẹ̀lú àṣẹ rẹ̀ ló fi jẹ́ pé a máa bẹ̀ẹ́ fi iṣẹ́ rẹ̀ tí a fi gúnlẹ̀ sí ilé ìkẹ́ ilé ìdùnnú fi rọ̀ wá lọ́rùn láti ṣe iṣẹ́ burúkú tí àwọn àjẹ́ ká gúnlẹ̀ sídàkejì má fi rọ̀ wá lọ́rùn lè jìnà sí wa lé àwa náà jìnà sí èyí ó yẹn jújù níbi ọ̀rọ̀ kádàrá ni làwọn afáà máa fi sọ pé ṣebí ńgbà tí ànábi Adam sallallahu alaihi wa sallam tó dẹ̀ ṣe mistake rẹ̀ ó túbá ó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ istighfar so n tí ó yẹ kí mùsùlùmí máa ṣe ń gbogbo gbà ni kìí ṣe wípé kó wá dùn gùnlé wípé kádàrà kúkú ti dúró kó wá máa ṣe tó bá wù that's fatalism. jazakumullahu khairan sa. naam wọ́n ní ìjẹ́ obìnrin tí ó ṣe nǹkan Kùránì ní kíkà tó wá ń ṣe fún oṣù ṣó láǹfààní àti gbé Kùránì. Uh, ẹlẹ́ẹ̀kejì ok nígbà tó ti ẹ̀ ti lè gbé ilé ti dáhùn ìbéèrè kejì ìbéèrè kejì ni pé ṣó lè kà á láì gbé so nígbà tó ti ẹ̀ ti gbé. tí ó tí ó rinlẹ̀ jù lọ́dọ̀ ọjọ́ jùmọ̀hóró lẹ́mà ò ní wípé kọ́ka lórí ló dáa jù but àwọn ẹ̀rí wà táwọn afáàmù wáyé pé ó lè gbé kà. ẹlẹ́kẹta àbẹ̀ ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí sisters night wọ́n ti bẹ̀rẹ̀ nígbà ẹ̀rí but bẹ́ẹ̀ lómi ló tún bẹ̀rẹ̀ àdọ́mù. kìí ṣe ìdájọ́ ẹ̀sìn lórí sisters night ní pé bídíà ni. na pé kí ni sisters night eh. àbí bóyá tọ́ba kú bí ọ̀la ṣé mò ń gẹ̀tẹ̀ tí àwọn ọmọbìnrin ọlọ́ọ̀lẹ́ ọkọ wọ́n wà kó sí short knicker àti gbogbo àwọn ọ̀ṣọ́ ọjà ìlú yẹn àwọn náà wà máa demonstrate láàrin ara wọn yí pé àwa náà wà ń bẹ ádámà sọ yìí wọlé lọ. kí wọ́n kóra wọn jọ kí wọ́n fi ìlú orin níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n fi sìn lọ ilé ọkọ rẹ̀ súnà fẹsẹ̀ mọ́ orin lẹ́nu súnà bí ká sun rárá sun rárá but gbogbo gbólóhùn tí ó máa jáde kó jẹ́ gbólóhùn páyà ọlọ́run ọba. o ti kú òní lé àyágbé ọ̀dọ̀ òbí rẹ̀ àyágbé ni ilé tiẹ̀ lọ ń lọ yìí fóbìnrin barakallahu fika ya faganiya n tó fi ṣe tí ó fi ṣe é ṣe fún ẹ òun náà ni ìpáyà ọba adẹ́dà àti tẹ̀lé súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam má kún ọkọ rẹ lọ́wọ́ lórí ìbàjẹ́ gbanímọ̀ràn jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn nǹkan tí ọba adẹ́dà tó fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lórí ìpáyà ọba adẹ́dà wọ́n mọ̀ fi rán létí kì í ṣe wípé káwa náà wá wípé báwọn jàyìlí ṣe ń ṣe àwa náà dá mọ̀ La. Sisters night ibi tá burú rẹ̀ dé tí àwọn ọ̀dọ́ mùsùlùmí ọ̀ yàwọ́ ń bẹ̀ dé àwọn tí wọn ò dá kan mọ̀ àwọn amukun mẹ́kọ̀ọ́ àwọn obìnrin tí wọ́n ti játa a ah, sọ àwọn boríborí náà dákínní mọ̀ báyìí wọ́n tún invite àwọn náà wípé ẹ̀yin náà wá wò pé àwọn náà gbọ́ agbọ́jà ìlíà yìí là gbogbo orú nǹkan báyìí a máa fi ti wá kẹ́kọ̀ọ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni láti mú páyà ọlọ́run ọba wa kì í ṣe pé ìfihàn wọn pé àwa náà dájà ìléyà àmà so advice tá fún àwọn tí wọ́n ń ṣe ni wípé kí wọ́n yí padà sí ti sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kí ọba adẹ́dà kó jẹ́ kó fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ ká lè tẹ̀lé kó dẹ̀ fi irọ́ hàn gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ ká lè sákòó rẹ̀ now. Oh, five islam abdulatif. salamu aleykum rahmatulah wa aleykum salaam tala wa barakatu. ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ lórí dáadáa. àmì àtẹ̀yìn ìbéèrè mi ni wípé mo kàn fẹ́ béèrè gẹ́gẹ́ bó ṣe kéèyàn ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí bóyá èèyàn jáde lọ bàtí táwọn tó wá ń wọlé bọ̀ èèyàn wá rí òbí èèyàn màmá pẹ̀lú èèyàn kan tí wọ́n ń ṣe fàǹfà débi pé ọ̀rọ̀ yẹn kan ti fẹ́ máa di ìjà débi pé wọ́n ti fara wọn pé wọ́n fẹ́ máa bára wọn jà báyìí so gẹ́gẹ́ bí mùsùlùmí ti súra ìsìláàmù dẹ̀ wà lára èèyàn pé kí ni tó yẹ kẹ́yàn kọ́kọ́ ṣe ní mọ́mẹ́ǹtì yẹn kó mú ya rẹ̀ kó mbẹ̀ kó mú ya rẹ̀ kó mbẹ̀ jazakumullahu khairan kó mú ya rẹ̀ kó mbẹ̀ ìyá tàbí bàbá kíyàn mú kó mbẹ̀ hmm. alaikum salam <laughs> ok rárá kíyàn tó sọ pé nǹkan halal yóò jẹ́ ti náà sùn lórí rẹ̀ mọ́sùrù a fẹ́ mú owó orí kalẹ̀ yìí pé àwọn èèyàn máa sanwó orí ìgbà tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam rán Mu'az bin Jabal ní lọ sí Yemen in tí ó gbà nínú owó wọn ó fi hàn ó sọ fún wọn any other attendant kò permit èyí ni wípé yàtọ̀ sí zakat tí wọ́n á gbà lọ́wọ́ wọn o ọ̀ lẹ́tọ̀ sí nǹkan kan nínú owó wọn mọ́ ó fi lọ́lẹ̀ bẹ̀ tí ẹni ìjọba bá wá fẹ́ sọ pé àwọn fẹ́ mú owó orí lọ́lẹ̀ ẹnu ó kò sí kèsí pé tí wọ́n kàn tí wọ́n kàn gbé lé àwọn aráàlú lórí ó ní o ní o wàhálà tọ́ọ̀bá ni wàhálà ṣe ṣó tí yé báyìí náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan irú àwọn òfin báyìí ah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni because tíyàn bá ti ń fòfin lélẹ̀ ó ti ń gbé aṣọ àdẹ́dà ó ń gbé wọ̀ tófin bá ti yapa sí tí ọba àdẹ́dà fi ń rojìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ó ti di wàhálà torí wípé dínú lọ fi sàmá wal ard wahid ẹ̀sìn ọba adẹ́dà ní sánmà àti lẹ́lẹ̀ ọ̀kan ṣoṣo ni wọ́wọ́ dínú rúṣùl ó ní ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó ń dẹ̀lófin ó ní inna dina inda Allah al-Islam ó ní waraditu lakum al-Islam dina parí gbogbo ní waman yabtaghi ghayra al-Islam dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin gbogbo eléyìí yẹn gbọ́dọ̀ ṣọ́ra fún ló fi jẹ́ pé nísìn nínú ilé ó fẹ́ sọ pé báyìí ẹ̀ẹ́n ó kọ́kọ́ fi kí ṣe òfin ọba adẹ́dà ni má fi tí ò ní ẹ̀rí nínú tírà ọba adẹ́dà tàbí súnà òjíṣẹ́ náà sàásìlà má jẹ àwọn ará ilé ń a máa wò pé jọba ni rárá láti inú ẹ̀dẹ̀ olúkálukú wa ni láàrin lọ́kọláya bàbá sọ́mọ ẹ̀gbọ́n sábúrò ọ̀gá aṣẹ́ sọ́mọ gbogbo ẹ̀ faman lam yahkum bima anzalallahu fa ulaika humul kafirun ẹnikẹ́ni tí ò bá fi òfin ọba adẹ́dà lọ́lẹ̀ nínú ìṣesí báyìí kèfèrí ni lẹ́wù kúfùrù yẹn ló lójúra wọn lọ ọ̀kan gbéyàn kúrò nínú ẹ̀sìn ọ̀kan kúfùrù dúnà kúfù ah. yes òun yes wà official tẹ́ni ọ̀dà tí ń bá máa ṣẹlẹ̀ àjókòsọ gbọ́dọ̀ wà lórí rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àjókòsọ gbọ́dọ̀ wà lórí rẹ̀ ọkàn lè mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ogún ológun kọ́sọ́kọ́ ọmọ ọmọ fàtó. now salaam aleykum. Eh, wa tó mo ní ìbéèrè bíi mẹ́ta sá àmọ́ kí n tó béèrè lórí ọ̀rọ̀ custom duty sá. bẹ́ẹ̀. does it mean for a Muslim it is eh, bóyá kò wà ókè mọ́ kéèyàn import mọ́ or export being that custom duty wà lórí ẹ̀. rárá tí wọ́n bá tó bá ń gbé nǹkan bọ̀ tí wọ́n ní kó san o gbọ́dọ̀ san but ẹ̀ṣẹ̀ sísan àti gbígbà orí àwọn tí wọ́n jẹ́ ń palẹ̀ lérí ni tàbí ó ń gbé nǹkan bọ̀ wọ́n dènà díẹ̀ o gbọ́dọ̀ mú owó kọ́bẹ́ wá kò sí ní tó fẹ́ ṣe sí tọ́ ọ bá san gbogbo ohun tó ń gbé bọ̀ yọ rẹ̀ mi so ti yé báyìí nísìn ìṣẹ́kìlì Islam ibn Taymiyyah àwọn ní ntí àkàfù darar ètò lesser evil ní pé kọ́ ọ san torí tọ́ ọ bá san gbogbo ohun tó ń gbé bọ̀ yọ rẹ̀ mi gbèsè ayé gan lè dibẹ̀ di pé kó ń di bákan ẹ̀ṣẹ̀ ni tọ́ san àtẹ̀ntọ́ gbà lórí ẹ̀ntọ́ gbà yẹn the first question lórí ọ̀rọ̀ káyánilówó tí ẹ èmi máa ń ní àìdíà kan mi ò mọ̀ bóyá ó dà téèyàn bá ní kí n yáwọn bíi ten thousand naira bóyá owó tèmi nílẹ̀ bíi twenty thousand ni èmi náà nílò ẹ̀ fún kan bọ̀ bóyá owó yẹn ò tí tó mo wá fi pé ókè interval tẹ́nì ní kò ń fún lówó yìí ó yẹ kó lè dá padà before ìbẹ̀rù pé ó lè má lè dá padà èmi lè má fún ní the exact amount tó sọ ẹ èmi á kàn wo amount tèmi lè fojú fò tipa tipa ká máa fún so that tí o bá tẹ̀ dá padà kò mú wa is the ṣe policy ẹ ṣe ó bá wọn. o free ok sir. o free and dahoro. lẹ́yìn kejì sá lórí share share kéèyàn máa ra shares eh, mi ò mọ̀ bóyá muslim ra shares public shares. lópin ìgbà tí ó bá ti tí ṣe wípé òfin n tó dé n tó rọ̀ mọ́ ọ̀tá pẹ̀sẹ̀ o lè ra shares ní breweries o lè ra nílé rìbá o lè ra ní ibi tẹ́ ilé aṣẹ́wó musical industries ah. nǹkan kan gbogbo oríṣiríṣi ń bá àwọn kan tó jẹ́ jíjẹ but tó jẹ́ pé ó base lórí commodities. zagolan ẹ̀rọ sí Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ jọ question tí mo fẹ́ béèrè nípa ọkọ àtìyàwó ni bóyá ń sìn ọkọ ìyàwó ń ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀ tíṣẹ́ ti wà òkè wọ́n kọ́kọ́ ń ṣẹlẹ̀ due to one reason ọkọ ìyàwó ó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń tọ́jú ojúṣe rẹ̀ nínú ilé hmm. ṣùgbọ́n wá ṣe fẹ́ àdíẹ̀ níbi iṣẹ́ alágbèsè rẹ̀ dé hmm. so ìyàwó ló wá ń gbogbo responsibility adìẹ mímu ọlọ́run ló yàwó ní sábàbí ẹ̀ so rúrú ọkùnrin báyìí tó dẹ̀ tún ń gbìyànjú bọ ọlọ́run tí ìkádàrá kí nǹkan ṣe bó ti ń fẹ́ so irú ọkọ tó bá ń jẹ oúnjẹ báyìí bá aṣọ ni ìyàwó ń rà mm-hmm. ṣé kò ń ṣe aráàmù. sádàkà ni but at the end ìmọ̀ràn tí màá gbà ni kọ́ máa kọ́ọ́lẹ̀ ní yíyá ń yá òun ni èyí tó bá jẹ́ yíyá ń bẹ̀ tàbí tó bá jẹ́ sáràkà ń bẹ̀ sáràkà ni ó lè dé báyìí mú báyìí tí ó fi jẹ́ pé tọ̀ tí ó bá ṣe é san níjọ́ iwájú kọ́ba adédàjẹ́ ó ṣe é san tí ó bá dẹ̀ ṣe é san kó fi mọ̀ yìí òun fojú foru kọ́ mọ̀ yìí pé òun expect láàdá látara rẹ̀ torí <laughs> obìnrin <laughs> Allah subhanahu wa ta'ala ò dá wọn kìí ṣèbí wọn kò dá wọn pé kí wọ́n má ṣèrè gùn. Allah wọn bẹ́ẹ̀. Ó wò yí pé àìbàámọ̀ ìròrí tiẹ̀ tiẹ̀ wẹ̀ kìí ṣe torí pé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ kọ́. Ó yí pé tọ̀. Ó lè di pé ọlọ́jọ́ ó dé lọ́la. Ó wá ń set up ìyàwó rẹ̀. Òun gan ló set up. Millions. nǹkan ìwà burẹ́kẹ tán kádàrà bá dẹ́dà bá dé lórí ọkọ̀ ó lùzì iṣẹ́ bísínẹ́sì ò lọ déédéé mọ́ gbogbo ẹ̀wà rí bákan gbogbo jíjẹ mímunú lé òun ló ń gbọ́ ó ṣe yẹn fún bíi ọ̀sẹ̀ méjì péré <laughs> ọmọ tí wọ́n dí wọ́n á fẹ́ mu tíì wọ́n á two milk sínú tea yẹn just some droplets bó ṣe jágbà ni owó là ń fi rà ó rò pé easy ni ẹrẹ ẹlẹ́rù ti fẹ́ di tẹni ọmọ pé kò sọ ó ti ń fi okò ọ̀rọ̀ ó ti ń fi oúnjẹ tọkọ ń lọ kò lè jẹ mọ́ ó ló kúrò lẹ́nu ohun ọ̀rẹ́ mọ́ bóhùn rẹ̀ kìí ṣe kò é ṣe tí kò mọ láìdá kò sí tóbìnrin ò lè fẹnu sọ òjíṣẹ́ lásán lásán sọ pé èyí tó gun jù lára wọn olókè kí ló constitute òkè ìwò sí ìsọ̀rọ̀ sí ìròrí wọn is different thing àdámẹ́ni àdámẹ́ni so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kọ́lá àwọn tètè bá kó ọmọ ìyá wa yọ nínú ìgbèkùn ìgbèkùn ni làṣẹ náà kọ́mọ tẹ̀tẹ̀rẹ̀ pé yóò gbọ́rọ̀ tó jẹ́ pé gbogbo tó ń jẹun yóò kúrò sẹ́nu rẹ̀ náà náà. asalaamu alaykum aleykum salaam tala. na ìbéèrè tèmi ni pé a sọ̀rọ̀ ní ẹ bá wa sọ̀rọ̀ nípa hijama ní last time. na kò tí mo fẹ́ mọ̀ nbẹ ni pé ṣé ó ba àwẹ̀ jẹ́. kò ba àwẹ̀ jẹ́ na pé ẹni tó ṣe hijama. ṣáwẹ̀ rẹ̀ bàjẹ́. bẹ́ẹ̀ ni àwẹ̀ rẹ̀ bàjẹ́ na lórí hijama bí. السلام <laughs> عليكم شيخ عكس الله ìdí tí wà láàrin fẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ duty yìí. náà kò lè pọ̀ ó yé mi ó yẹ gbogbo alákòsí. bẹ́ẹ̀ni ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa mùbí court tí anábì mẹ́nu bá ní à ń treat lọ́wọ́ a ti wá sọ̀rọ̀ lórí shirk a ti sọ̀rọ̀ lórí sihir a ti sọ̀rọ̀ lórí cutlu nerves tọ́lọ́run ṣe léwọ̀ èyí tá a fẹ́ sọ next week ni rìbá tó tẹ̀lé. bẹ́ẹ̀ni ah, ìyẹn ó máa gùn ju gbogbo eléyìí lọ. nígbà tá a ti mẹ́nu already bí àwọn bankers jẹ́ ti sáná tún òjókòó lecture bọ́n ti custom ti wá pín. bọ́ kí wọ́n sá kì í ṣe kí wọ́n sá lóògùn ẹ̀. bẹ́ẹ̀ ni mo ìsọ́ hmm. láàárọ̀ yìí pé kánjọ kánjọ. njó wó yàn sàn èyàn sá fún un mẹ́tẹ̀lẹ̀ a ní ọmọ àyà a ti discuss ẹ̀ pẹ̀lú hajj musa. tọ́lùbẹ̀lẹ̀ ilmu kọ̀wé bó ṣe wà ń báǹkì tó tó bá ń tí ń rìtáà ní báǹkì báyìí ilé ike ó ní ń bọ̀ yóò dẹ̀ ilé ike ó ní after ten kò sí ń tà sọ fún ó ní ẹbọ ń wáṣẹ́ ó ní kìí ṣe dìtì mi kí n bọ wáṣẹ́ tí wọ́n wá bọ́ wá fine pèsè dìtì mi gbàtásìkò ọba adẹ́dà ó tó àwọn lọ sí hajj ó ní kí n bóun ra tíra méjì bẹ̀ àkọ́kọ́ tafsir ibn kathir tí wọ́n translate sí english àti fiqh sunna awo tí ẹ̀ mọ̀ abádẹ́ra fún ọwájú kò lọ́fíìsì ọwá ń kà ọwá débi sọ́tọ̀ bọ́kọ̀rọ̀ lórí rìbá ọkà ọkà ac ń bẹ nínú ọ́fíìsì yẹn ọ̀gá ni nínú ọ́fíìsì ó dẹ̀ ń làágùn ẹni tó wá jẹ́ eh, ẹni tó jẹ́ kọ́líìgì ẹ̀ nínú ọ́fíìsì kì í ṣe mùsùlùmí àsárá ni wọ́n á ní ọ̀gá kí ló ṣẹlẹ̀ wọ́n á ní gbà ká wọ́n á kà ìyẹn tí wọ́n á bu epo sí ó ní á tẹ́lẹ̀ bá wà nínú báíbù èmi ò fiṣẹ́ ilẹ̀ mo ní sọ fún ó wà ń bẹ̀ sọ fún pé ó wà ń bẹ̀ ó dẹ̀ fẹ́ lọ sí hajj lọ́dún yẹn wá ní ṣe arrange millions kalẹ̀ ní ṣé léyìí lòun wà kó lọ hajj fúnra ara ẹ̀ lọ sáwọ́ ní kí ni kóun ó ṣe ó fẹ́ lọ hajj bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ipò fẹ́ lọ bọ̀dì kì í ṣe torí ilé bẹ́sìn sẹ́ẹ̀lì ó dẹ̀bẹ̀ ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ olóṣèlú ni wọn fún ní sit fún ara ìyẹn ló pè pé à ìwọ tó ń ṣàfàǹtì ẹ̀ wá gba síìtì tó mú lọ sí hajj ni ọwọ́ abẹ́ lọ́hùn lọ́hùn ìwọ lọ́hùn ọba jíjẹ mímọ́ òun ṣe nírọ̀rùn kó tó dé láti hajj ní gbogbo kíní ẹ̀ ti kó lọ́kàn rẹ̀ gbà tó dé ó decide gbà tí àdánwò ó dé lórí iman wọ́n wá fún ní multiple promotion ó lè di collector but you know torí pé ọkàn rẹ̀ ti balẹ̀ lórí ń tó kà àdúrà tó ṣe àti gbogbo ẹ̀ ó padà filẹ̀ wọ́n kàn wò ni pé abẹ́lẹ̀ ìyá àwòrán ni but akínú alhamdulilayi ó brace up ó brace up ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ kó mbẹ́ ó dẹ̀ kí ọ̀nà jíjẹ mímu òun kó máa ó bẹ́tà ju pé kóun kú sídìí eléyìí lọ ah, ó dẹ̀ yàtọ̀ ní ti dáadáa kọ́lọ́run túbọ̀ máa ṣàlékún dáadáa fún gbogbo wa now so kí wọ́n má sá my humble self tí mo darí èkó sí ni pé kí n wá gbaṣẹ́ bank but fortunately but unfortunately for àwọn èèyàn mi àwọn nùsùsù kan ti wà tó ti wà lárọ̀ọ́wọ́tó ní too early in life pé eléyìí haramu lélẹ̀ eléyìí haramu lélẹ̀ so tí mo bá wọn tí wọ́n ní kí n ṣe tí mo wọn tí mo ń kàn wá pé èwo ni ká wá ṣe ń bẹ̀ báyìí ọba lọ́rùn ní iṣẹ́ iṣẹ́ ọba ò ṣe kọ́ so bọ̀dà àkírà ọlọ́run tá a gbà ṣe tí yẹn fi ráàyè yẹra kò tẹ́ńlẹ̀ dìsìn kò tẹ́ńlẹ̀ dìsìn torí ó yìn lẹ́ẹ̀kọ̀kan ẹ̀kọ̀kan hàn ah, án pé ọba ìwọ lọba wà níbi báyìí nísìn something of that nature but alhamdulillah wa man ahsana qawlan mimman da'a ila wa amila salihan wa qala innani minal muslimin náà. so jazakumullahu khairan. Eh, lórí ọ̀rọ̀ ohun tí mo fẹ́ béèrè gangan ni pé lórí ọ̀rọ̀ ti báǹkì yẹn èèyàn á fẹ́ mú ẹ̀rí nínú Quran àti sunna. bẹ́ẹ̀ni èèyàn fẹ́ kọ́ èèyàn gbọ́dọ̀ mẹ́rin ni. ẹ má bínú tá a palẹ̀ ọ̀rìn <laughs> but lórí títí duty yìí mo rí pé nínú ìtẹ́múwá ni ti hadith Muaz bin Jabal. no kì í ṣe ẹnìkan no lórí owó orí nìyẹn. ok kì í ṣe lórí i mean fatwa àwọn àfa wà lórí rẹ̀ gbogbo ń tà ń ṣe ní anytime àwọn àfọ òdúró wọ́n jókòó lórí rẹ̀ ń gbogbo gbà mọ́sálà ńgbà tá à ń sọ̀rọ̀ kápáyàn by mistake the other time pé ọmọ ìyá tó wa trailer ṣe ẹ rí i pé à ń sá ń béèrè wípé ṣé ẹ̀yin ní ẹni tí trailer pa yìí ẹ̀yin ló ti gán mọ́tò ni àbí àárín àbí báwo ló ṣe ṣe because ìtìfáàkì àwọn àfà fọ́tíwá tí wọ́n pass ní pé sọ́hìbùrù. سيارة أو دابة مسؤول عمن في قدامه ẹni tó ń gun nǹkan ọ̀gùn tàbí tó jẹ́ pé ẹṣin tàbí mọ́tò ni tí ń bẹ ń wájú rẹ̀ ó wà responsible fún tó bá ilé gbá nǹkan kan tí ń bẹ ń wájú yọ̀ràn alálàáká táwọn èèyàn tí wọ́n ní èèyàn tí wọ́n bá ní àwọn yọ̀ǹda ààwẹ̀ ọ̀bọ lórí rẹ̀ yọgbà ààwẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pẹ́yìn ni kò wà responsible torí ojú rẹ̀ ò tẹ́yìn tó ń gbà wá ní àárín ni wọ́n á ní ká pe ọmọ ìyá wa wá ṣé gíláàsì ò sí ní wájú ni tí ó fi máa rí ẹni tó ń fò mọ́ mọ́tò láàrin àwọn fi ń ṣàlàyé títí sí àìwá lẹ́nu èyí pé kán gbé mọ́tò yẹn wá kárí kádẹ́rí kọ́mọ́ àwọn tí wọ́n ní ọmọ wọn ti sọ pé àwọn yọ̀ǹda àwọn foríjì àwọn ọ̀gbà díà ṣùgbọ́n ààwẹ̀ ń kọ́ ọgọ́ta ààwẹ̀ yẹn ṣe bí mọ́tò ṣe rí yẹn ṣé kò kò sí bí wọ́n ṣe rí ẹni tó gán mọ́tò láàrin so yẹn ìwà ń bẹ̀ so gbogbo nǹkan nọ́ọ̀sù gbọ́dọ̀ àtọ́rí èèyàn gbọ́dọ̀ sọ pé yẹn ń ṣe òfin lórí nǹkan tí ìṣepò fi rọ̀ kọ́ sí di nǹkan. so eh. Eh, question mi gangan lórí gbogbo yẹn ni pé láti lè fi rí ẹ̀rí fi múlẹ̀ lórí tẹ́lẹ̀ yìí. na basit. Uh, mo gbọ́ yé pé àwọn apá kan salaf wọ́n nígbàgbọ́ pé ní ananahya fil hadis laysa ala sabili tahrim anáwó ala sabili al-adab wọ́n wá mú àdìsí kan wá tí mo fẹ́ sọ díẹ̀ mo ṣe ń béèrè gbogbo láti gbà mo ti gbọ́ nǹkan yẹn yé mo máa ń fẹ́ wo ẹ̀rí nínú Quran àti hadith kí n tó lè sọ lórí ẹ̀ hadith tán wá mú wá ni pé ní hadith tán mi sọ pé ní ma ahalallahu fi kitabi fahuwa halal wa ma harrama fahuwa haram hmm. wa ma sakata anihu fahuwa afu hmm. wọ́n á ní pé ní fàákbìlú minallahi àfiyàtì inna Allah lam yakun li yansa shay'an wọ́n ní ànábì wa ka hadi ó ka ayà suratul mariam pé ní wa ma kana rabbuka àdìsí yẹn sheikh albani sọ pé ó lálàáfíà ìyẹn ló wá jẹ́ kí n fẹ́ mọ béèrè pé ní ṣé téèyàn bá fẹ́ pẹ̀lú ìyẹn ṣé àti ṣe nǹkan ní haram náà ṣé èwo ló ṣé Quran gangan ni kí ó ní àdìmú àbí tán bá mú àdìsí wá sí fápèjúwe kí èèyàn sọ pé rárá àdìsí lẹ mú wá yẹn ìjárí ti Quran náà. barakallahu fika ó ní yushaku an yattakiya almuttaki'u ala ariqatihi wa huwa yaqul. بيننا وبينكم كتاب الله ما وجدنا فيه استحللناه وما وجدنا فيه من حرام حرمناه واني ألا إنما حرم الرسول مثل ما حرم الله أو أكثر ó ní ó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ o ẹnì kan ó jókòó lórí àga ọlá rẹ̀ yóò àmọ́ sọ pé ní ti ń bẹ láàrin wa àtẹ̀yìn o tíra ọlọ́run ọba nìkan ni níta bá rí inú rẹ̀ tó jẹ́ halal láṣe ní halal níta bá jẹ́ haram láṣe ní haram òjíṣẹ́ náà sàn sọ ìró ló fún wa yẹn ó wá fẹ́ fún wa lófin ó ní àlà ẹ̀tẹ́ ti sì kẹ́ ẹ gbọ́ innama kalimatul hasr harrama rasul mithlu ma harrama allahu aw akthar. in tí òjíṣẹ́ lásán àsìlà ń bá sọ yí pé èèwọ̀ ni bí n tó ṣe ní ni tàbí kó tiẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ pé àlàyé ọ̀pọ̀ ju ọ̀rọ̀ gan-an lọ àlàyé dẹ̀ ní hadith òjíṣẹ́ lásán àrà ọ̀sọ́là tí a bá ti rí hadith tó harama nǹkan tàbí tó kọ̀ á wà mú kọ́rọ̀nà ǹjẹ́ a lè ríṣe sí kan tọ́jọ mọ́ pé ńgbà wọ́n ṣe bẹ́ẹ̀ ó fojú fòrò tá a fi lè sọ yí pé kíkọ̀ tí wọ́n kọ̀hún kíkọ̀ tẹ̀nzí ni àbí kíkọ̀ ti tààrim kọ́ídà ni tó yẹ pé ojú ìlànà rẹ̀ pọ̀ a máa ṣàlàyé rẹ̀ ń bò báyà but kì í ṣe yí pé kí a sọ pé ah, rárá o tí ìbá ti ṣe pé kúránì lọ haramá rẹ̀ rárá o ẹ̀rọ agbé nǹkan yín lọ làá láyà kúlò طالب العلم فد يقول هذا عالم وانتم فجزاكم الله خير وعليكم السلام الله mo sòrò mo sòrò ó ti béèrè ìṣẹ́jú márùn-ún ni ó fi béèrè ìwọ nìkan. now ẹ̀sán ni sòrò now látọ̀dọ̀ àwọn obìnrin ni. now àwọn jẹ́ ń jẹ́ ní question. wọ́n ní asalaamualeykum. Now, a Muslim who married a Christian man. No, there's no marriage. <laughs> now, wọ́n sọ síwájú nígbà yìí pé there's no marriage. with the agreement that they are both going to worship Allah mo rò pé Islam then the man accepted. No, he has to worship Allah before the marriage becomes valid in the first instance. Okay, Once you consider sí ìbàyẹn ni a Muslim who married a Christian man. Naam. No. with the agreement that they both would worship Allah. Now, then the man agreed and accepted. After some years with four children, the man changed hmm. to Christianity hmm. and stops his children from worshiping Allah. No. But he did not stop the wife. Uh, so the woman is wanting to know if she should seek a divorce or what should she do? She doesn't have to seek it. If a woman, a Muslimah, uh, is married to a Muslim, and that Muslim commits rida, instantly there is no more marriage between them. There's one of the musicians, I think musicians abroad. He has a friend who is a Muslim. You know, this ignorance of non believers, he wanted to chide the Muslim. That instead of you going wasting money to go to Kaaba, why not just create something, put it, a, eh, wrap it up with blood cloth and start circumlating it instead of going that far. It's highly insulting and provocative, isn't it? But the brother was patient he explained in detail to him. From that explanation, the wife of that musician was convinced. And she became a Muslim. And uh, he started reading what are obligatory on her. But the husband, a musician, was not a Muslim. When it was in the night, he wanted to have fun with her. This, the sister said, sorry, it's no more possible. I'm not a Muslim. He said, and so he said, no, you don't have right over me any longer. Ah. Why? She explained details of what she had read and her rights, what now governs the relationship between them. No, the, the husband had to take the phone uh, okay, supposed husband, former husband rather, took the phone and called the, the friend that come, come and explain further. This is what happened between me and my wife. The brother said, of course, that is it, and explained detail. There and then, he became a Muslim too. Alhamdulillah. You know, though a rapper or all these, you know, with all these kind of uh, misbehaviors in the name of entertainment. He became a very good Muslim. Immediately he, he took his Shahada, he went and learned, he went to school and learned detail of Islam. That is it. That is how it should be. It happened during the time of the Prophet Sallallahu Almost umm Sulaim, one of the, you know, noblest ladies of the the companions of the Prophet sallallahu A very good man of worldly standing approached her for marriage, but he was not a Muslim. He now asked, What do you want as your dowry? Is it gold? Is it silver? He was flaunting it because he was a man of honor and uh, opulence in the society. <laughs> Muslim said, No, I want your Islam. So, Islam? What do you mean? Because ordinarily, an average lady is more concerned with worldly materials, but a more respect, respectable and honorable woman, you know, they are not concerned about that. They are more and they are above, over and above that. That's what made him become a Muslim. Which means that immediately, you know, she, he, uh, uh, he dropped Islam, marriage is no more, automatically. That is it. So a Muslima who had it in agreement with a man that, look, oh, what established his relationship between you and I is the deen. And the man now renege in the promise or in the deal. No more marriage. No more marriage. You don't seek any divorce. Seeking divorce is not the issue now. You terminate it immediately. That is it. Kosi, kosi, kò sí àjọṣepọ̀ mọ́. Tíri dábà ti ṣẹlẹ̀ kò sí kò sí ti ń bẹ láàrin ọkùnrin tó ń jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀ ó ṣe rí dá kò sí igi láàrin òun àti mùsùlùmí mọ́ ọmọbìnrin mùsùlùmí mọ́ automatic kọ́ ti ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ra rẹ̀ lẹ̀ fún mọ́. náà jazakumullahu khairan. ìbéèrè kejì wọ́n ní àwọn kóra àwọn ọjọ́ ni àwọn fẹ́ máa dáwó àwọn bíi márùn-ún so wọ́n ní tó wá ni ó pé. Uh, ẹni tó kọ kíní ó lóun ni òun darí ètò yẹn so àwọn dẹ̀ máa fúnra wọn ní numbers kótó ìwọ ló kọ gbà ìwọ ló tẹ̀lé ìwọ ló tẹ̀lé so ó wá ní ṣé ó ṣégbà láàyè wà kóhun ó ti torí pé òun lòun darí rẹ̀ kóhun máa kóhun wá choose number one fúnra òun so débi wípé táwọn bá fẹ́ draw lot bẹ́ẹ̀ wọ́n máa kọ nǹkan kan sí pépà ní wàá mú nọ́mbà yẹn òun lè wá gbé nọ́mbà one pamọ́. tó ń kọ́ mọ̀ gbé pamọ́ kẹnu ó kò lè lórí tó ń bá ń wòye pé kànáà tí ó fi ṣèjà kẹnu kò lè lórí tó ti mú kan pamọ́ wò dúró mọ́nu. tí wọn ò tí ì àwọn tí wọ́n ti béèrè tẹ́lẹ̀. ẹni sọ ẹni sọ ẹni sọ kìí sì béèrè. bẹ́ẹ̀ni. ìbéèrè lélẹ́yìí. <laughs> one. àwọn ọmọ tí ó wà láàrin wọn tí wọn ò bá tí ìbàlágà tí wọn ò bá tí ìbàlágà mùsùlùmí ni wọn. Ah. so ta ni mo náà sí ìbàyẹn náà so i give you a number. come round up ọjọ Ben. one bẹ́ẹ̀ni. so yaba khadija bada ada. kọ́lọ́n bá a san ilé san rẹ̀ sí kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa lórí dáadáa gẹ́gẹ́ bí sáfù òrun àgbọ́yé tí èmi ní lórí ẹ̀tẹ́lẹ̀ ni pé wọ́n ní ká fi èjìká kan èjìká kẹ́yà sí tó ṣódà. so ọ̀rọ̀ kan wá ń ṣẹlẹ̀ ní bóyá bí mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa torí a pé kí sáfù kó tó ká tó kó tọ̀ òun ni ó wà lára àrùn. so àkọ́kọ́ tó wá ń ṣẹlẹ̀ pé bí tabato bí àwọn ọmọ kéékèèké mi ó máa ń wà ní àárín wa mm. so àwọn yẹn náà wá mú ẹ̀rí wá pé wọ́n ní ẹni tó bá kọ́kọ́ dé àyè kan òun ni ó lẹ́tọ̀ọ́ sí mm. àyè yẹn mm. then a tún wá wò pé nígbà míì máa ń wà tó yẹ pé lórí pé bóyá ká lè dúró kó tọ́ ká fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yẹn àwọn míì gbà míì àbí ká tẹ̀wò lórí pé bóyá wọ́n ní ẹni tó bá nímọ̀ alukóríyànjú ló yẹ kó wà ní sáfúwájú ìgbà míì máa ń wà tó yẹ pé a máa ń fẹ́ yọ níbi tí sáfún bá ti kún dáadáa máa ń fẹ́ yọ àwọn kan sẹ́yìn pé ìwọ wá sẹ́yìn ìwọ wá síwájú nítorí pé nímọ̀ alukurian now condition méjèèjì báwo ló ṣe bára wọn ṣiṣẹ́ àti. bó ṣe bára wọn ṣiṣẹ́ ni pé àwọn tí wọ́n bá mọ́ ọmọ wá sí masjid kí wọ́n mójútó wọn torí ẹni tó ní ọmọ á fún wọn láti bring her up mm. tá a bá ní hadith tó sọ yìí pé kí wọ́n dásá fún wọn sí tiwọn sí ẹ̀yìn mm. kò fẹsẹ̀ múlẹ̀ kò strong. Okay so tá a bá fi wọ́n sí ìtòsí wa ẹni tó mú wọn wá tán bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa ní àmójútó kí wọ́n má máa dààmú àwọn tí wọ́n kírun ní masjid ju pé kí wọ́n dọ̀ wà láàrin ara wọn lọ. ọ̀dà wahid sani but ìyẹn ò túmọ̀ sí pé ká wá tẹ ọ̀rọ̀ jíṣẹ́ náà sàrà sálàm yẹn mọ́lẹ̀ tó sọ pé lìyẹ̀lìyẹ̀ ni olùlẹ̀ ahlahmi minkum wan nuha àwọn tí wọ́n dángájí àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú mà àwọn ni kí wọ́n wà ní ẹ̀gbẹ́ ni wọ́n kí wọ́n wà lẹ́yìn mi torí àwọn wọ̀nyẹn ni tí ìmáàmù bá fẹ́ ṣiṣẹ́ wọ́n lè pẹ́ kí sí. Eh, question ẹlẹ́ẹ̀kejì ni pé ìrun pípè ìrun then báwo la ṣe ń pè wo ló ń ṣíwájú torí èmi ti witness ibi tó yẹ pé wọ́n ó tóbi mẹ́ta tó ń pè kó tó di pọ́n kírun. kí ni ok irun méjì ni. bẹ́ẹ̀ni. ìkọ́mà ló jẹ́ oṣù kẹta tó bá jẹ́ pàṣùbà ni. tàkọ́kọ́ tá a máa pè àsìkò àlùfájàrí ò tí ìyọ́ ń gbà yẹn as-salatu khairu minan nawm. tèkejì tá a máa pè bá a ṣe máa ń pe nọ́mà irun ni torí nọ́mà irun náà lélẹ́yìí bá a ṣe ń pe nọ́mà irun náà ni nígbà tí àlùfájàrí bá yọ èyí tó jẹ́ kẹta rẹ̀ ó ní kọ́mà torí adhan ìkọ́mà adhan lónà. jazakum. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ká má gbàgbé ọ̀dọ́ máa bàbá bínú yọ inṣàlá kọ́lọ́mọ̀ bàbá kọ́ bá fàlùbáríkà sí. Náà, sọ́wọ́n àlékún.